olúwa ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ orúkọ yín fún ilé ẹjọ́ yìí. bàdéjọ olówó mojú ọ̀rẹ́ lórúkọ mi olúwa mi. ọ̀gbẹ́ni olówó kéré ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀sùn adigunjalè tí wọ́n fi kàn yín ṣé ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí. Ah. lóòótọ́ ni wípé àjọṣe iṣẹ́ yìí ni ẹ̀sùn tí wọ́n fi kàn mí àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀bọ̀ látàárọ̀ ìgbà àkọ́kọ́ tí máa bá àwọn ọ̀gbẹ́ni méjèèjì ṣiṣẹ́ aburú ire nítorí pé mi àti wọn ìṣọ́ rẹ tẹ́lẹ̀ inú ilé mi ni mo wà lọ́jọ́ náà ni mo kàn déédéé gbọ́ kókókó ilẹ̀kùn ìjẹ́ kí n ṣílẹ̀kùn ló bá di àwọn ní ọjọ́ táwọn yìí. Hmm. ó dààmú ti gbọ́ àlàyé yín yé mi àmọ́ tí mi ò bá ṣì ń gbọ́ kí n lè mọ̀ pé ó yé mi dáadáa ẹni ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú nǹkan báyìí níbi iṣẹ́ wa. bẹ́ẹ̀ni. but ntẹni kí n wá bá yín ṣe yìí lóòótọ́ èmi ni máa wà ní díútì ní ọjọ́ Jímọ̀ ká gbà pé torí ẹ̀ lẹ̀ṣẹ̀ wá involve mi àbí. bẹ́ẹ̀ni. Eh mo kọ́ fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹ ṣe jẹ́ kó bọ́ síjọ́ mi tèmi ò ní síndé òtì ẹ̀yin àtàwọn tẹjọ́ ń ṣe yẹn bóyá kẹkújọ máa ṣe. àgbà ń ṣe ọ̀rọ̀ bí èwe ah, ah. Eh, eh, we know you can do it that's why we are here àmọ́ pé lè ṣe ẹ̀yin lẹ́dẹ̀ wá ń duty. èmi ò jiyàn gbogbo ẹ̀ mo ti gbọ́ ó dáa kí ló lè ṣẹlẹ̀ tí n bá wá sọ fún yín wípé kò wù mí ṣe pé kẹ́ lọ dá ṣe nǹkan yín. Ah, bá a ṣe jọ wà àti di aago àti di ẹ̀ta ọkọ̀ báyìí a lè gbọ́dọ̀ jẹra wa ló àgùdọ̀ kọ́ òun síra wa lẹ́nu. ó ní lọ́wọ́ sójà tó ń pláàní kúkú báyìí o. ẹ but ẹ mọ̀ pé ìyàwó tèmi ṣẹ̀ṣẹ̀ bímọ ni ẹ bá jẹ́ ń fi fọkàn balẹ̀ sọmọ lórúkọ ẹ bá má fi lọ̀ míì tí owó kan lè máa fi tọ́jú ìyàwó àtọmọ ni ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ń pa sí. aláyé ṣe lẹ́nu ìyàwó àtọ̀wọn ọmọ yín lò. ohun yẹn nìyẹn o ohun yẹn nìyẹn. ẹ ẹ mo lẹ́mí ìyàwó àtọmọ mi lò mo lẹ́mí wọn lò ẹ kì í ṣe pé mi náà ò fẹ́ràn owó ẹni tó bá ń sọ fún yín pé òun ò fẹ́ràn owó irọ́ ló ń pa àbẹ́ni tó bá ń parọ́ mẹ́nìkejì pé àìlágbájá fẹ́ràn owó ẹ òun náà wò dáadáa òun gan ó fẹ́ràn owó jẹni tó ń bá wí lọ mo fẹ́ràn owó àmọ́ ṣé kò ní fa àkóbá fún mi nílé iṣẹ́. àwa ti ń fi àwo òyìnbó jẹun kò fọmọ wa lọ́wọ́ rí eléyìí ò ní fọ́. you don tey. na today. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wò ó tí o tí mi ò ṣàfihàn tó máa mú palára wá níbi iṣẹ́ agbáńtara o. nǹkan tẹ̀mí tiẹ̀ wípé máa tún béèrè ní ṣé ẹni fọmùlà. ó ṣe. ìṣẹ̀rẹ̀ ẹja kọ́ọ̀là kò yíra wa mo ti gbọ́n tẹ̀wé àmọ́ àkọ́kọ́ nìyẹn lẹ́ǹkejì ṣẹ́rí tèmi bá ti bá yín ṣe ẹyọ kan tẹ́ ní náwó sí i mo promise yín pé ìbọn ò ní ti ẹnu mi jò kò ní tọwọ́ mi jò rárá iṣẹ́ ti bọ́ ẹ máa yọ̀ǹda ẹ̀mí ẹ má pè mí sí mọ́ àmọ́ ilé ìtẹ́ni kì í ṣe yìí èèlò kí ni tó máa jẹ́ ṣé àtẹ̀mí. fifty fifty ni. apá yìí yanra jẹ. fifty fifty. fifty fifty ni agbẹjọ́rò fún àwọn ọ̀daràn ǹjẹ́ ẹ ní àwíjàre kan láti wí tàbí ìbéèrè fún ọ̀gbẹ́ni olówó kéré. bẹ́ẹ̀ ni olúwa olúwa ọ̀gbẹ́ni olówó kéré ìwádìí jẹ́ kó yé wa pé ìjà tó bẹ́ sílẹ̀ láàárín ẹ̀yin àti àwọn oníbàárà mi nípa sáré ọ̀rọ̀ owó ló fà á tí ẹ fi lọ ta àwọn ọlọ́pàá lólobó. rárá o bẹ́ẹ̀ kọ́ lórí olúwa mi sharing formula kan ló dá wàhálà wá sílẹ̀ o rárá o àmọ́ ẹ̀rí ọkàn ló ń dà mí láàmú látàrí ohun tí mi ò bá yàn ṣe tí mo wá ṣe ní ìgbà àkọ́kọ́ ló jẹ́ kí n lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá. etí ẹ sọ fún ilé ẹjọ́ ìlú pé ẹ̀rí ọkàn ló fà á tí ẹbí lọ táwọn olórúkọ kí ló tẹlẹ tí ẹ̀rí ọkàn yìí tí ò sọ fún yín láti lọ sọ fún àwọn ọlọ́pàá kó tó dé pẹ́ lọ digunjalè. ẹ ṣé olúwa mi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó dàbí ọ̀rọ̀ pẹ̀lá ni wọ́n ní bí pẹ̀lá ò bá sí lágbo agbo ò ní dùn tí pẹ̀lá bá dẹ̀ tún wà lágbo agbo atúntúká ṣe rí níjọ́ tí àwọn ará bí méjèèjì máa wá sílé mi ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ni tó ṣe pé ó ku ọjọ́ mẹ́ta péré ta máa sọmọ lórúkọ ni wọ́n wá fi iṣẹ́ yìí lọ̀ mí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Si mo wá ronú pé tí n bá kọ̀ tí mi ò jẹ́ṣẹ́ yìí ó ṣe é ṣe kán dẹ́mi mi lógbòdò lóòótọ́ mo dẹ̀ mọ̀ pé tí n bá jẹ náà wàhálà ni ìyẹn ni mo ṣe ní ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ pẹ̀lá ẹ̀rù wọn ló bà mí kó má bàa dẹ́mi mi lógbòdò ìyẹn ló jẹ́ kí n gbà tí mo fi bá wọn ṣiṣẹ́ yẹn àmọ́ lẹ́yìn bàtà tí wàá ṣe tẹ́rì ọkàn jẹ́ ń gbádùn ìyẹn ló mú mi gba àgọ́ àwọn ọlọ́pàá lọ. Olúwa, I rest my case. Um, the court will go for 15 minutes recess. Arise. Court. lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ìdájọ́ mi rèé ìwádìí fi múlẹ̀ pé ògbóǹtarìgì ògbójú ọlọ́ṣà ni ẹ̀yin méjèèjì ó pẹ́tẹ́ ti ń ṣe ìdájọ́ mi lórí yín ni pé ilé ẹjọ́ yìí ó fi ẹ̀yin méjèèjì sí ẹ̀wọ̀n ọdún méje méje gbáko pẹ̀lú ìṣe àṣekára ní ti ìwọ ọ̀gbẹ́ni olówó òkèrè ó lè ní ó lè ń jẹ́ kò sí kékeré olè nítorí pé àwọn Yorùbá sọ pé agbékulájà kò jalè bí ẹni tó gbálẹ̀ orí òsì ní balẹ̀ kó má jí nǹkan o ilé ẹjọ́ yìí dín ẹ̀wọ̀n rẹ kù sí péréte ìwọ náà ó lọ sí ẹ̀wọ̀n ọdún méjì gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára arise. olùyọ̀lé ìbàdàn olùyọ̀lé. dádì. mo ń gbọ́ ẹ. ṣáà ní tọ̀hún báyìí kò máa ṣe rò. kí ló dé tàbí fẹ́ tọ̀hún. títì ló dá lọ yìí. èèyàn kọ́ làwọn méjì tá a gbé sínú ọkọ̀ yìí. Ah, ó dà ẹ̀jẹ̀ á máa try. olùyọ̀lé. ìjà máa gbé sọ́ọ̀lẹ̀ wa lọ báyìí a máa rérò ká tó dé ìbàdàn lágbára ọlọ́run ṣùgbọ́n. olùyọ̀lé ìbàdàn olùyọ̀lé olùyọ̀lé wọlé olùyọ̀lé ara àwọn èrò náà ti dúró yìí. ẹ olúyọ̀lé olúyọ̀lé ó wọlé ó wọlé. ọlọ́run má má jẹ́ ìyẹn jẹ̀bi sí i tíkẹ́ẹ̀tì tó wọ́n ní amúwá ni mo tún wá láàtún wá rí mo bẹ́ ọ̀bí kájú owó ẹ̀sìn náà. dáàdì. ẹ ẹ òdìdé orí. ẹ mo rí. ok ẹ mo wá. ẹ mú fòyín wá kí n tó bá yín lọ́dọ̀. ẹ rọ má ṣèyọnu o tiẹ̀ rí tíkẹ́ẹ̀tì tí ọ̀gá àwọn union ní kí n mú wá. Eh, tí wọ́n fi máa mọ̀ pé àtúnwó lẹ́ẹ̀mejì òun mo tún wá ni mi ò rí. inú sèfù la fi sí bá ṣe gbà á láàárọ̀ fi sínú sèfù. mo ti wo gbogbo inú sèfù mi ò rí. ó máa wà ń bẹ ẹ jẹ́ kí n. Eh, wo ọmọ eh, tó ṣẹlẹ̀ jẹ́ kí mi máa wá ìwọ lọ fi yẹn bá mi lóòdù káàdì nínú ilé ń bá yẹn jẹ́ kí n máa wá àbí wá gbọ́ o a máa tètè jí jáde láàárọ̀ o ìwọ náà rí bọ́jà ṣe rí ìsọjá ara ẹ̀yìn ìfẹ́ wọ́ sí. má jọ jẹ́ èyí tí tó tún máa máa sàsùn para tí ń ṣe máa máa jí ẹ lórí ẹni o. ẹ máa kàn jí láàárọ̀ là máa sáré fọ gbogbo mọ́tò. bó o lè fọ kó má fọ wo ṣàjẹ tíkẹ́ẹ̀tì yóò jẹ mí lógún ẹ̀mí ló la fẹ́ máa sanwó ọ̀gá wọn dẹ̀ ti ní amúwàlà tó ń wà láàrí kán lè fi dówó wa padà lọ bá mi lóòdù èmi á máa fi yẹn wá tíkẹ́ẹ̀tì lọ lóòdù ẹ̀ fún mi kíákíá bóyá kí n tiẹ̀ pọ̀ ga wọn náà lálẹ́ yìí kí n bá ti rí i ọlọ́mọ àgbẹ̀ àrí tíkẹ́ẹ̀tì náà o àdéhùn náà wọ́n lọ́wọ́n àtọ̀lù. àlàyé ojútùú ríra o òwe àkàlà ni ìwọ rò páwọ ò ní dé mọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ elédùà ó mú wa lọ mú wa dé báyìí wọ́n ti pardon àwa àwa dẹ̀ ti dé bó tiẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tá a filẹ̀ náà ó ti bàjẹ́ má rò pé wọ́n máa dé bí máa gbádùn wọn máa ṣayé tiẹ̀ o okay bọ́yẹ kí wàá ní wàhálà tẹ fẹ́ bẹ́ mi fà ń sìn aṣáájọ lọ ni ẹ̀yin ṣe dé èmi náà ṣe dé kóníkálukú máa lọ́ ń lọ ẹ̀. ẹ àwọn ọ̀dà wo ló ń lọ wa nítorí lẹ́yìn èlì ìyá àtẹ̀nídọ́dọ̀ ẹ̀ mọ́ àti pé àtẹ̀ní ríra mọ́ àtọ̀ nǹkan tójú ọ̀dà lẹ́dẹ̀ ń rí òun lójú ẹ̀ máa rí lára. fúlákàrà jẹ. fúnni. olè olè olè bá mi olè olè olè olè ẹ gbà o ẹ gbà o olè olè ẹ gbà o. Ọlọ́run forí jòkó ọ̀run ṣe bíbí ni Bádéjọ wà kó tó di pé bọ̀dá mi dé láti ẹ̀wọ̀n tó lọ mo mú sọ́dọ̀ ńgbà tí ìyá ẹ̀ kú àtọmọ tó gbé dání ṣàdídé ni bọ̀dá mi dé o lọ́ba ní o pẹ́pẹ́ sí o àwọn fẹ́ mọ́mọ́ wọn sọ́dọ̀ o káwọn máa fi ṣèkejì ara wọ́n dé yọ̀ǹda ńgbà tó lọ́wọ́ òpẹ́ nìkankan lẹ́kún kí wàá lẹ̀ṣẹ̀ mi báyìí. ọ̀kàrẹ̀ ó ṣeun ikú tí fọ́lé adò tí fọ́lé oyin kò ní wọlé tiẹ̀ náà sọrí bẹ́ẹ̀ bá lẹ́bí tó lọ ẹ̀wọ̀n ìrètí sì ń bẹ fáwọn ẹbí rẹ̀ pé yóò dé láyọ̀ ìrìn àjò tí bàbá bá jẹjọ́ lọ yìí kò lè padà wá mọ́ gbogbo wa náà pátá là á sì lọ́bi tó lọ kọ́ lọ jẹ́ kọ́ dún jìnnà síra wọn ni àmín ah bó ṣe wá gbà padà ẹ̀ ikú kò ní gbọ́mọ lẹ́yìn tiẹ̀ náà ṣe mo dúpẹ́. Àmín ah Àbíkẹ́ ọ̀sẹ̀ ojú ò ní tí o. mo ti gbọ́ yín ṣùgbọ́n òkun kankan. èmi tó nù. ẹ ṣe ẹ wá bá mi bí báyìí pé ṣé ìwé ló fẹ́ kà ní àbíṣẹ́ ló fẹ́ kọ́ kó mú kan nù méjèèjì. ẹ Bádéjọ ọ ìṣọmọdé mọ ìwọ náà ọ ti kú lọmọ kékeré àdémágbà ń gbọ́ ṣé iṣẹ́ lọ́ọ́ kọ́ ni àbọ̀ ẹ̀dùnkí. iṣẹ́ kíkọ́ yẹn máa dá. ọ̀lọ́ léèwé. ẹ kí n kọ́ ṣe yẹn máa dá. oníṣẹ́ lọ́wọ́ kọ. kò sí wàhálà tó bá ti ń di ní àárọ̀ ọ̀la báyìí máa mú lọ síbi tó ti fẹ́ kọ́ṣẹ́. ọlọ́wọ́ fún wa ṣe. èmi náà wà ní dáadáa o hmm. ọmọ pàbúlé lèmi wà ìjọba kàbẹ pẹ̀lú kò nǹkan bọ̀ lọ́dọ̀ rẹ ni ṣọgbọ́n bí mo ní sùn wà bọ̀ ni kọ́ mọ́ gbọ́n lápá jù. kò sí wàhálà. ìwọ náà rántí ọmọ ẹni tó ń ṣe o ṣọgbọ́n bàbá rẹ di ẹ ẹ wò ẹ wò ẹ wò kí ni jíjẹ. ẹ kú ẹ kú iná hmm. madam. ó yìí ọ̀sẹ̀ méjì tí bá díjọ́ ọmọ yín ti débi iṣẹ́ wa o. ìdí nìyẹn tí mo ṣe ní kí n wá sọ fún yín nílé kẹ mọ́ rò pé bóyá bó ṣe ń kò lé ibi iṣẹ́ ló ń wá o. bàdéjọ. pẹ̀lú ìwúrọ̀ ọlọ́run. bàdéjọ tó máa dágbére ibi iṣẹ́ fún mi láàárọ̀ tó máa wọlé padà lálẹ́ màá fún lówó oúnjẹ màá fún lówó mọ́tò màá tún fún lówó recharge card bọ́dẹ̀jì ò wá fi ṣẹ́ ẹ ẹ̀rẹ́ lè pè mí. àpè fóònù ń tiyítí kò ní í lọ mo wá wò pé ah, ẹ̀jẹ̀ ń mú arábìnrin ìgbọ́ ìdí nìyẹn tí mo ṣe wá. Ah, ìkàlẹ̀ ṣe fún mi ṣé ìmọ̀pá fún iṣọ́ ni ah. ọmọ ọlọ́mọ níbo mo fẹ́ wá sí. madam ẹ ẹ sọtàn dé bẹ́ẹ̀ fún mi. Hmm. nǹkan tẹ́mi dẹ́ gbọ́ látẹnu àwọn akẹgbẹ́ ìṣẹ́jọ́ ń ṣiṣẹ́ ni hmm. pé gáràjì ẹ̀dẹ̀ tó wà lókè odò ibẹ̀ ni wọ́n ti máa rí tí mo bá wọn pèrò sí mọ́tò tí mo ní wàá bùn yín gbọ́ nìyí. ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe bàdéjọ bàdéjọ. ejigbo ejigbo ejigbo one more years ejigbo ejigbo gbadé gbadé kí ni fífúlẹ̀ jẹ fífúlẹ̀ jẹ bá mi lọ́kọ mi. ẹ wo ẹ ní sùúrù ẹ má bẹ̀ mí ní sùúrù kí ló dé tẹ ìwọ ìtalẹ̀ wa. a dà fún yín ọmọ mi ní Bádéjọ ẹnu iṣẹ́ ni mo fi sí ibi láti pè mí sí ti sá kúrò ńbẹ̀. ẹ ṣe wá di ṣe wá di ẹ ní sùúrù ṣe ní gbogbo gáréjì àwa la bíbí kò dẹ̀ sítọ̀ kankan ní bíbí gbogbo ọmọ tó bá sọ ní bíbí àwa máa mú jáde fún yín ẹ má wọrí. ẹ lè bá mi wá àbí ẹ ṣe mo ní pa ẹ ṣe o ah, Bádéjọ. ìyá torí Ọlọ́run afúnṣọ ni o ẹ má ẹ má wọrí. ẹ farabalẹ̀ madam ẹ jẹ́ kó mu dé <laughs> ẹ jẹ́ kí wọ́n mu dé ẹ farabalẹ̀ kò sí problem awágò gbọ́ ọmọkọ́ ọmọ inú gáràjì yìí mọ́. ọba wa. yà báwo ni kan. ok ṣédè ni wọ́n sọ. Bádéjọ chairman. ṣé wèrè tẹ́ ń sọ lélẹ̀. kì í ṣe wèrè ọmọlúàbí ni. ọgbọ́n ìwọ ni wọ́n ní kó kàwé tó kàwé wọ́n tún ní kó lọ sùn ó lọ ṣé wẹ́rẹ́ lélẹ́ ni gbọ́ gáàjì ti yàtọ̀ sí tẹ́lẹ̀ o sọ gbọ́rọ̀ mi àbọ̀ gbọ́ gáàjì ti yàtọ̀ gan ọwọ́ gba àwọn tó ń sọ lórí wa gáàjì ni lọ́wọ́ mc ṣé wẹ́rẹ́ tó ń ṣe ni wọ́n ń ṣe ni lọ́wọ́ lẹ́kẹ̀sálámì olódòsùnmù àbá àgbàlagbà kí ló ṣe é àṣírí wa ń bẹ̀yẹ owó gbọ́dọ̀ ní wọn lọ fẹ́ sá wọn lọ fẹ́ sá ni ó rẹ̀ fẹ́ ṣiṣẹ́ wá mí tí kò máa ṣe torí ìyá ẹ tó jókòó máa ní kí wọ́n rún ẹgí. àìmọ̀ jọ rú. ó jẹ́ wẹ̀rẹ̀ ni. máa rún ẹ bàjẹ́. gbọ́ látẹ̀lé ló ti máa torí ẹ nínú gáràjì orí ẹ máa dúró gidi lọ́kọ́ iṣẹ́ ti yẹ ẹnì kọ̀ọ̀kan. ẹ ṣe. ẹ̀sọ́ gbọ́dọ̀ mi. ẹ ṣe. ọ̀rẹ́ máa wo àwọn kébé kankan fi ṣiṣẹ́ àbí orí ẹ yí ni. Mm-hmm. tó bá kọ́ iṣẹ́ ti yẹ ẹnì kọ̀ọ̀kan tán ó lè padà wá tó bá dé èmi kò máa ṣe é kí ni pẹ́ á ṣe é lóore. tó bá máa kọ́ńtró o gbọ́dọ̀ mi àbò gbọ́ tí wọ́n máa jẹ tàgà bá sí bẹ́ẹ̀ àbẹ̀dẹ̀ yóò gbọ́dọ̀ mi sójú gbọ́ ẹ wo bá dà o ẹ̀yin ogo ni kẹ́ mú wa o máa fún ní gáràjì tó máa gbowó kò sí ẹ gbọ́dọ̀ mi. ẹ ṣe sà ẹ ṣe. wọ́n tẹ̀lé wọn kọ́ sílẹ̀ ní mọ́tò. ọlọ́sì. ẹ ṣe o ẹ ṣe dáàdì wa. ọ Ah, ọmọ yìí fún mi wà gbowó ẹ̀ ilé kòkó tagbe èló lówó ọtí wa. two thousand sir. two thousand. Ah. Ìwọ náà. Ṣé gan ni sir? Ah. Ẹ ẹ́ bẹ̀rẹ̀. Ahí pegamos, ahí pegamos ya aquí mismo. ibi ìbá ilẹ̀ sùn sí ni ẹ dìde ẹ wá máa lọ mo fẹ́ tilẹ̀kùn. àti ẹjọ mo ní ìdìrànlọ́wọ́ yín ni. ìrànlọ́wọ́ mi. kí nǹkan tẹ ẹ máa sùn sí bíbá yìí. ẹ fẹ́ sùn sí bíbá ibi ìbá yóò ń ṣe ibi tẹ́lẹ̀ máa sùn sí o ah, ẹ wá máa lọ mo fẹ́ ti ṣọ́ọ̀bù. ẹjọ mi ní ìyá mi ní bàbá mọ́ ni. Ah, kí lẹ wá fẹ́ kí n ṣe báyìí. ó jẹ́ iṣẹ́ mo lè máa bá ń ṣe kò sí ẹ̀bẹ̀ mi máa ẹ wá máa lọ náà ah, tí bá tẹ máa gbà yín síṣẹ́ kò ń ṣèmi ni máa gbà yín síṣẹ́ dádì mi ẹ kọ́kọ́ wá máa lọ náà tó bá ti dọ̀la ẹ padà wá. àti ẹ̀yọ́ ẹ̀yẹ́ kan sùn kílẹ̀ mọ́. ẹ lè sùn síbí báyìí a ní tí dádì mi bá ti dé máa sọ fún wọn ẹ wá máa lọ. mo lè kó gò mo lè mo lè sáà kọ sọ́ọ̀mà kó sí mi. ẹ padà wá lọ́la ẹ sọ́ọ̀rì. ẹ ṣe. mi ń pè yáyá. ẹ ṣáà má bínú pé mo tún gbé yín dìde ọ̀rọ̀ ọmọ yín mo fẹ́ sọ fún yín o bádéjọ ti yà nǹkan o. bádéjọ. ó ti yà nǹkan o ìyí iṣẹ́ kò kọ́ ìyí ìwé kò kà ìrìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ rádaràda ló ń bá kiri ó dẹ̀ ti sú mi èèyàn kan ló wá ta mí lólobó ipe wọ́n rí ní gáràjì tó ń pèrò sọ́kọ̀ mo bá gbéra ń bá gbàbẹ̀ lọ. agbèrò. bẹ́ẹ̀ o mo bá pariwo bàdéjọ o tí bàdéjọ rí mi báyìí eré ló fi sí ọpẹ́lọpẹ́ ṣé àmàánu wọn lọba mi rí mú un ọfà lé mi lọ́wọ́ báyìí ipe kó máa tẹ̀lé mi lọlé àwọn ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ ní gáràjì yìí mọ́ kí la dọ́nà fún bá mi mo ṣe ẹ̀sìn mo ṣe ẹ̀sìn lọ́nà bá mi bàdéjọ fi mi ṣe ẹ̀sìn ló fi dí mi jálẹ̀ gbà o lónìí ẹ̀wẹ̀ má wà mí mọ́ ọ bí mo ṣe ń lọ yìí mi ò tiẹ̀ kéèyàn kankan má wà mí mọ́ mi ò sọnù mi ò gbé lọ́dà yín mọ́ mi ò ṣe gbà kan ọ ṣe ní kí n pè yín torí tí owó bá dé ìsìn tọ́lọ́run gbé bó ṣe ń ṣe dé kó má di pé ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ló ló tó fi ṣògùn owó o mi ò fẹ́ wà láfààyè mi bí mo ṣe ń rìnrìn mi lọ òun ló jẹ́ kí n wá sọ fún yín. wọ́n ti jòwó de yí àmọ́ bí tọ́mọ yìí lọ owó kan ti èdè ǹjẹ́ ọlọ́rẹ̀ sọ lágọ̀ọ́ ọlọ́pàá. ọ̀rẹ́ hmm. ah, mà ní wọn o ọ̀rẹ́ níwọ̀n o. Ah. ọmọ mi kú ọ̀sán ìjọba mi nù lọ. ṣèbẹ̀ gbọ́n nǹkan tí mi ń sọ yìí. mo gbọ́. kò ṣe kó sọnù ah. ó rìnrìn tiẹ̀ ní. ó sọnù ni bí ọba sọnù ọmọ jáwọ́ lára rẹ̀ ó fìdí rẹ̀ jalè hmm. òṣìṣẹ́ ọ̀lẹ́tọ̀ yìí lọ o mọ̀ bí tó wà. Ah, ṣẹ́rí mo lè ṣe ìrànlọ́wọ́ kan fún yín ṣẹ́rí tẹ máa ń lọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ níbi gáràjì tẹ gbà wọlé yẹn mm-hmm. police station kan wà ń bẹ̀ mm-hmm. alákàrà police station ni ẹ lọ rìpọ́ọ̀tù bẹ́ẹ̀ pẹ́ ń wọ̀ mọ́ màá fún yín ní fọ́tò ẹ̀. kí ni à ń tà mẹ́. àwọn rìpọ́ọ̀tù ọ̀rọ̀ ni ẹ lọ rìpọ́ọ̀tù ń bẹ̀ torí mi ì lè ṣe ju bí mo ṣe ṣe yìí lọ mi ò lè ṣe ju báyìí lọ wọ́n fa ní tọkọ́ fa ní tọ̀ya ni. màá gbọ́ kọ́ má gbà tọ́ gan ọ sì wá yájú ọ̀nà tó wá hẹ́ẹ̀dì sí. ọmọ ọlọ́mọ ò lè payọ níyà. turara lẹ ní màsáàbòdì àgànnà lára òde ò mọ̀ sí o. èmi kàn tiẹ̀ kó bẹ́ẹ̀ pẹ́ kó nǹkan pé máa kó bọ̀ ń Ee, kí ló ń mú àbúwáwo bọ́ọ̀lù ni kò sáyé yẹn o. ọmọ tí mo fún ele ọmọ bo ni ẹ ọmọ èkó ni ọmọ èkó. bàbá yẹn ńkọ́ ìyá yẹn ńkọ́ ó ní bàbá tìyà ọmọdún mélòó ni ẹ mo lọ́mọdún mélòó ni ẹ olóòdàgbà púpọ̀ ṣọ mo sọ pé òtó mi lọ́jọ́ orí tẹ́lẹ̀ ni ọmọdún mélòó ni ẹ ayaya ah, o ò lọ skul ni. òòrẹ́ ni rán ẹ lọ sí skul. ṣé ìwọ ìyá dẹ̀ lè ṣiṣẹ́. ǹjẹ́ bá kí n ṣe dáàdi máa ṣe. ìwọ yìí. mo rẹ́dí. wàá ṣiṣẹ́. máa ṣe. ṣé o dówó mọ̀. mo mọ́wọ́ dáadáa dáàdi. o lè ka náírà. mo mọ́wọ́ dáadáa dáàdi. four plus four. eight. eight plus eight. sixteen. sixteen plus sixteen mo ti sọ fún yín pé màá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún yín mo ti sọ fún yín lẹ́ẹ̀kan ó mọ̀ ṣe rẹ̀ làwọn tí wọ́n ti ṣe àwọn ọdún ìfọdẹ́lẹ̀ máa ṣiṣẹ́. wọ́n mọ̀ ṣe rò ẹ̀ ń bo ló máa máa gbé. ibi tẹ́ bá ní kí n máa sùn náà ní dájú. aládé o ibi tẹ́ ń bá ní kó máa gbé ìwọ tó máa di liability sí mi lọ́rùn ah. ṣé o lè sun ṣọ́ọ̀bù ó dá sa. ọtí mi ò dẹ̀ ní dín èmi àti ẹ̀ pa ẹ̀ ni màá pa ẹ̀ dànù. Daddy, ẹ káàsà. Daddy jọ. Pẹ̀lẹ́. Daddy ẹ káàbọ̀ sá. Fún mi. Báwo ni? ɔbea ọmọ tó ní kágbà yìí báwo ló ṣe ń ṣe sí. dáadé ó ń ṣiṣẹ́ gan-an fast kí n tó dé láàárọ̀ ogun ó ti ó ti nu gbogbo kíní gbogbo àwọn customers gan ń give credit fún gan ni ọmọ dáadáa ni sá. Bàdéjọ fún mi lómi fún mi lómi ó ń ṣe dáadáa. A jẹ́ pé n tó ní ká gbà fún wúlò nìyẹn. ọmọ dáadáa ni ọ̀dà kòkòrò gbéwé kínní fún mi gbé tẹ́ta fún mi pẹ̀lẹ́ kó máa ṣe dáadáa o torí ọjọ́ iwájú ẹ ni o ò gbọ́ mi. lọ́ máa ṣe nǹkan tó ń ṣe. ṣé wọ́n ti wá já ọtí fún yín láàárọ̀ yìí. ah dáàdi wọn ti dé o mo pè wọn gan láàárọ̀ wọn sọ pé àwọn ń bọ̀. olórí burúkú ni wọn olórí burúkú. o ti sáfèsì gbogbo àwọn ọ̀pá yẹn. yeah on point. good bàdéjọ n tó máa ṣẹlẹ̀ ní pé tá a bá débẹ̀ kì í ṣe operation tó lágbára mo ti bí ogun ogun dẹ̀ ti ní a máa lọ rè a máa bọ̀ rè. àṣẹ àṣẹ. ìwọ ló máa dúró síta wà máa ń ti ta yẹn ó yẹ. Uh, fún mi. yes boss. àjọ máa wọlé ni. yes dad. ó ti yẹ. yes dad. ìwọ àti dọ́làpọ̀ àjọ máa wọlé ni ìwọ gangan ló máa wọ bí tẹ́lù yẹn wà wọn ò ní tètè fura. ó gbọ́ mi. amsat. Yes. mo ní kó gé irùngbọ̀n yìí wọ́n á fi tètè dá ẹ mọ̀ gé irùngbọ̀n yìí boss fẹ́ máa fi disguise kí máa ṣe bí sars. máa ṣe bí sars ọkọ sars ni ẹ ó gbọ́ mi ọkọ sars ni ẹ ọjọ́ tó bá tún fi ra ìwé sars ṣọ́ra ẹ̀ gan hamsat ṣọ́ra ẹ̀ gidi orí ẹ̀ dàrú ni. olúwa rẹ̀ nígbà òkè.

都不不不要。 ṣẹlẹ̀ o ah! kí ni ṣe yìí sí bí bí máa eh! take it easy easy easy easy easy i ah! know oh mo go please please drop my dear please please please drop my dear please please please má jẹ́ ká pariwo àní ẹ̀ please mi ò ní fẹ́ kọ́ lè sẹ́. Sheila. Hey, darling, it's ready. Shut this. What's this? What's this? Let's go. Oh, no, I'll I'll show I don't know. I'll wrap up on this level. Where are they going to? I don't know. What's my daddy carry going? I don't know. Let's go and sleep. spirits. No number. No number. There's no number. Okay, ṣé ká down wa lálẹ́ ni? Ṣé ká dá wa lálẹ́ ni? Ọ̀ mo gbẹ́rù dání o. Master kì í wà lọ́wọ́. Oh. Master mi, ìyá lo master lo master. Báyìí. Ah bring on drive drive. Ah, ayé mi ti bàjẹ́ yéè mo ti jẹ gbèsè ó páàkì mọ́tò sí bíbá yìí ah, ayé mi ti bàjẹ́ mọ́tò tó ní kí báwọn túnṣe ah, mo ti lọ sẹ́wọ̀n mo ti jẹ gbèsè má nígbà. Badejo Badejo Badejo Badejo Badejo Badejo sílẹ̀ guys ọmọ kí ló ṣẹlẹ̀ àkọsí rẹpẹtẹ o ànílè ṣe kọkọ bímọ àti pé àwọn ọmọ tó ń wò yìí àti ìrandíran wọn olè ló ń jà sílẹ̀ ẹ wọlé jàre jàre ṣàyè. bàbá kẹ ṣaṣẹ ẹ wọlé. ẹ wọlé o. guys ẹ wọlé ẹ fọkàdà wèrè yẹn lọ́jọ́ ẹ fọkàdà wèrè yẹn lọ́jọ́ dẹ. honestly ó yẹ ká gbàlù ká gbàjò it calls for celebration. oh yes. Mm. after a very long time a tún wá pàdé nínú ayọ̀ pẹ̀lú dùnú. ṣe rí àwọn tó sọ yìí pé awo kì í jó awo ó ni. oh yeah. awo ìṣiṣẹ́ yẹn wọ́n ní o lè gbé o lè gbà. ó kọ́ ọ̀pọ̀ ní ìlú ìlú ìlú ó lè ní ẹ̀sìn tí ìjẹba ń ṣe náà látún ti pàdé. ọ̀pọ̀lọpọ̀ náà rí ọlọ. Ah, inú mi tiẹ̀ dùn nítorí pé wọ́n ní kárìkàpọ̀. iyẹ ló máa ń yẹ ni. ìmúṣọ̀rọ̀ agbára sí pé iṣẹ́ ṣẹ̀ ṣe kí ni iṣẹ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. iṣẹ́ bí ọmọ aláṣẹ yẹ. bẹ́ẹ̀ni òye ọmọ yẹ wà. ẹ̀ka ẹ̀kọ́ tí mo kàn rí ni pé sweetheart àwa ti mọ ọwọ́ pàdé mi dáadáa of course àtijọ́ ṣiṣẹ́ pọ̀ dáadáa mm. tẹ́lẹ̀ kó tó di pé ìpínyà dé oh. kọ́lọ̀ kó fọ̀rùn kẹ́pọ̀ sí ẹ̀ but àwọn. jẹ́ńtà ìtọ́ hmm. ìṣòro àwọn tó ń wo yìí àdọ́là àti ruthless ẹ mú ẹ kí kí jẹ́rọ bí ó o. àlàyé ẹnu oníkọ̀lá ti ṣe kí ni. láti máa gbọ́ pọ̀. ẹsẹ̀kẹsẹ̀ jẹ́ ìfẹ́nu mi sọ̀rọ̀ ẹ̀wẹ̀ ẹ̀gbọ́n ṣẹ́rí tí mo bá wà pẹ̀lú yín àbí tí mo bá wà pẹ̀lú àwọn èèyàn mo jẹ́jẹ́ gan-an o ọmọ jẹ́jẹ́ ni mí o àwọn tí mo bá wà lójú ogun ẹ gbàgbé o ẹni tó máa kú àṣegin ni ó máa kú o àwọn tá a máa kú náà rèé o tá a lè máa lówó lọ ṣòye yín. ojú máa ń tì mí bẹ́ẹ̀ sọ̀rọ̀ gan-an ojú tó ti èèmọ̀ papọ̀ sí mi. Eh ṣó yẹ kó sọ yẹn lójú wọn. ọlọ́pàá ni mo ń gbà máa lọ fún mi ṣan mo mo pa wọn lórí oníbo ti fọ́ oníbo dẹ̀. nice move. bọ́ ṣé o kì í dalẹ̀ ṣá. ilẹ̀ àwọn. sọ̀rọ̀ ló bẹ̀ yóò bá ṣe ń dalẹ̀ abá wa náà. ìyẹn lọ bí òye kan o. yẹ́rì yẹ́rà ṣe yìí fi àlùbáríkà sí o. iṣẹ́ tó jẹ́ wípé bá a ṣe ń ṣe lọ ìyá máa ṣoríire a dẹ̀ máa fi lọ́mọ lọ́wọ́ tá a máa ṣoríire gidi ń bẹ̀. ọ̀rẹ́ àmín àmín àmín. wàá gbà yìí wàá ṣàṣeyìí. ẹbí tiwa kọ. Ah. ọ̀rẹ́ ọ̀rẹ́ àkùrọ̀ ronú kan tó dáa ẹ̀rọ uh-huh. ọmọ tiwa ń sìn lọ́ọ̀yà wa dókítà wa. mistake tó ṣe nìyẹn lọ́ọ̀yà gan ló máa rojọ́ pa ẹ̀ tó fún máa dájọ́ ẹ̀kú fún ẹ̀ ọmọ lọ ṣe lọ́yà bá wo kí ló jẹ́ ronú yìí. àlàyé dàpadà àkọsí rẹ. àti ó jẹ́ kó ọmọ jalè ká kó wọn lù pọ̀ bọ́ kán tibẹ̀ sórí re. ṣé nǹkan tó ń sọ yẹn ni ó yẹ kí yàn lè tí yàn wá lọ jẹ lọ́yà jẹ́ mọ̀ pé tí o bá ti délé ẹjọ́ lọ́yà ló máa sọ pé kán lọ polè ni. mo bá ìjà. àṣẹ̀ṣẹ̀ wáyé ọmọ tuntun oníjàgùdù tibitibi lọmọ tuntun wálé ayé bọ́mọ bá dálé ayé bíbí rẹ̀ ò bá bọ́ ọmọ ò tí ì yè tibitibi lọmọ tuntun wálé ayé ẹgbẹ́ bá nínú gbogbo tá a fi parí gbogbo iṣẹ́ tí mo ṣe fún yín pátápátá nǹkan yẹn kan ṣoṣo tẹ́ ẹ lọ wá ń bẹ̀ nu ẹ lọ wá ibi ọmọ òòjọ́. ibi ọmọ Bàdéjọ. iṣẹ́ ti bù ṣe kẹ́ ẹ tó wá dáwọlé pẹ́ ṣiṣẹ́ kankan rárá wọ́n fún yín ní ilẹ̀kẹ̀ tí ó kárí gbogbo ẹ̀yin ọmọ tó ń bá yín ṣiṣẹ́ àtẹ̀yìn náà wọ́n sì fún yín ní fìlà tẹ́ ẹ máa dé lọ gbogbo oyún ni wọ́n kó sójú ẹ̀rẹ́ tẹ́ ẹ bá ti lọ tán báyìí ilẹ̀kẹ̀ ń ayẹbi ni fìlà ń ayẹta ni gbígba èèyàn dojú ìgbọ́n kan yín tí fìlà ń bá ń bẹ lórí yín tílẹ̀kẹ̀ kúrò lọ́rùn ibi gbogbo ó mọ̀ bì ní hmm. ẹ sì wá jẹ́ ó kárí gbogbo ọmọ tẹ́ ẹ bá kó jáde pátápátá bẹ́ẹ̀ bá sì ń lọ òde ẹ kíyèsí o ìkankan nú àwọn ọmọ tẹ́ ẹ bá kó lọ òde ò gbọ́dọ̀ síwájú yín o tó bá síwájú yín yóò fara gbọ́ta o gbogbo ọmọ tẹ́ ẹ bá kó lọ òde pátápátá ẹ̀yìn yín ni kí wọ́n máa wà o bẹ́ẹ̀ ni ní ẹ bá ti wà lẹ́yìn yín báwọn gbogbo ohun tí ń bá ń bọ̀ wájú ẹ̀yìn ti di. ẹ hmm. sà nípa ti ibi ọmọ tẹ́ ń sọ yẹn nǹkan kékeré nìyẹn agẹ́tẹ̀ wà fún un. Bàdìjọ. Yẹ kó yẹ. A gbìyànjú wa ibi ọmọ ń ṣe nǹkan tó yẹ. Mo ti gbà. Àbá akọ́yìn lára pẹ̀lú ibi ọmọ. Ìlú ara yín ló ń bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò lórí ti ìfun yín ẹ mọ̀ pé nǹkan yí padà hello ma ẹ ṣe gan ma àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti gbóhùn ìyá gbóhùn ọmọ ma ẹ̀yin lè mọ ẹ̀yin lè mọ bọ̀dọ̀ hospital nsìn professor lọ yanjú kí ni placenta yẹn ẹ ṣe gan ma má bá yín bẹ́ẹ̀ nsìn padà ó yá bàbá. mo bá jà. ẹ ṣe àyà kárí o ẹ ṣe gan ó yá. lèmi yín la kú ṣe o. mo gbélé pàpà kúndà èmi ní lẹ́kúnjọ ṣọ́ọ́dẹ. mo gbé gbẹ́gìjì ti dó dìjẹ́ dáhùn tó wojú ẹkùn dáhùn tó bẹ mọ ọlọ́dà tó bẹ TV no cutting finger up and put it down on it. I know the building of this is the villa. Get it, get it. Now look back. No! Mamu mi tẹ mọ́tẹ̀, mamu mi rìn mọ́rin, mo ní rábọ̀rá, mo búra mo bú jẹ́ làpárò, yéé, mo ti dìdáyà. ọba ooo ọba ló gbé yẹn nípa. Oh! kan bójú. mẹ́jọ lónìí mẹ́lẹ̀ ó dìjà. pípọ́ pípọ́ lójú náà kíkù jòjò. pàtàkì ẹ̀ka lọ́dọ̀ lọ́pẹ́. ìtẹ́gbẹ́ náà tó pé wọ́n mọ́. ẹ ṣe kan sá. ọlọ́wà á wò. ayọ̀ á kárí. ọlọ́wà á dà sí. ilé ilé yìí náà ibi ọmọ ìyàwó mi ó dẹ̀ bímọ yẹn. ṣé o rí ibi ọmọ yẹn òun làwa need. kò ń sanwó ibi ọmọ ni. ibi ọmọ yẹn gangan làwa need. ibi ọmọ ìyàwó mi. àmọ́ bí wọ ìyàwó ẹ ló má try anything tó bá try rubbish má fọ orí ẹ̀ dànù. níbi ọmọ yẹn jẹ́. wà á lórí má jẹ́ kí èṣù ṣe é má dá yẹn fún mi. má dá fún mi àwọn olóṣèré àwọn tó bí ẹni èṣèré bá a kó ló fún fún lé ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ibi ọmọ ìyàwó mi ṣe bímọ lẹjọ ìyàwó mi ṣe bímọ ni jẹ́ a máa bá tiwa lọ ẹjọ́ àṣẹ ilé ẹjọ́. Ah. Ah. kí bá ti máa pa kí ló pa fún. Oh, oh. tèmi yé mi tí mi ò bá fẹ́ kí omi tẹ̀yìn òun lẹ́nu bó ṣe kí n ṣe nìyẹn a máa ṣàlàyé fún ẹ níta. ọba ìjà lèmi yín lakúṣe ń jáde àgàrànlá àgàrànlá oníṣe ọ̀dájú oníṣe ọ̀dájú ẹwùrú jẹjẹ ẹrù jẹjẹ oníṣe ìbọn oníṣe ìbọn ẹ̀yìn aṣọ ó sọ lé o ó sọ òde àjẹ́ lé o àjẹ́ òde ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹnu ọ̀sán ọ̀rọ̀ lòjọ́ tí yọ ẹ̀ta kankan ẹgbẹ́ wa ibikíbi ilẹ̀ èrú wọ̀ ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹ má gbé ẹ má gbé ẹ má gbé bọ̀ ẹgbẹ́ súnmọ́ tòsí ẹ tẹ́wọ́ ẹ ti ṣe tán. Bàdìjà wọn ni ṣáà ti ṣe tán. ẹ̀mú ń béèrè ọwọ́ ẹ̀ ló kú náà. Ah, ó yà ó yà hàn. ẹ tẹ́wọ́. méjèèjì náà. ẹ tẹ́ ọwọ́ kan lẹ́ẹ̀ fi gbé ọwọ́ kan lẹ́ẹ̀ fi jẹ ẹ tẹ́wọ́. ó sọ lójú rí ẹ máa gbé bọ̀ ẹ bá ń gbá síjẹ náà wá ẹ gbé wá kíá kíá. ẹ káre ẹ káre ẹ má jẹ tó o bá kí abọ́ ó léwu ìwọ fi sóun lẹ́nu ẹ̀ ń nura yín jẹ ni ìwọ fi sóun náà fi ọ lẹ́nu ẹ máa múra yín. ó yẹ máa jẹ́. free individual fún iṣẹ́ tá a ti jọ ń ṣe ní ọ́fíìsì mo fẹ́ kẹ́ realize nǹkan kan o wípé tọmọ tìyá làjọ jẹ́ àbí mo ti ṣe mo ti wù ọ̀gá sí yín rí lọ́fíìsì. rárá sir. that is very fine ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ mú iṣẹ́ wa lọ́kùnkúndùn ẹ dákun àwọn ìjayà group tó ń wa wá láàmú ní rí àwa ń ọ̀rọ̀ wo la fẹ́ gbà láti gbòòrò because bí wọ́n ṣe ń terrorize wa àwọn aráàlú ní community tá a is getting too much mo dẹ̀ fẹ́ ká jọ dialogue báwo lè ṣe rò wípé a lè mú àwọn aráàlú. thank you sir ṣeré uh, i really appreciate ìfẹ́ tí ẹ ní sí wa sir ọwọ́ tẹ fi mú wa. Eh, ó rí lè jẹ́ kí iṣẹ́ yìí tún fi bẹ́ẹ̀ láti wá ṣe dáadáa nítorí a ti ṣiṣẹ́ káàkiri most especially mo ti ṣiṣẹ́ káàkiri ní different states so mo dẹ̀ mọ̀ bí àwọn ọ̀gá yẹn ṣe ń ṣe sí wa káwa náà tó dé level ta dé but your own is different so òun ló jẹ́ kí awo alọ́ra báàkì máa ń sọ mm-hmm. so ọ̀gá sà ṣẹ́rí lórí ọ̀rọ̀ ti àwọn ìjayà ìjayà àbíkínú mi tiẹ̀ fẹ́ mọ orúkọ tí wọ́n ń pè wọ́n sà very soon sir very very soon sir ọwọ́ àtẹ̀wọ̀n sir àfi tí ò bá sí ọlọ́run láàyè mọ́ ẹ sà odó tí wọ́n bá ṣí àṣírí tó wà nínú ẹ̀ ti tú sà very soon sà very soon ọwọ́ àtẹ̀wọ̀n sà à ń ṣiṣẹ́ lóra bí báwo fún ṣọ́ ò dẹ̀ dákẹ́ ò sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kàbí àfà ẹ̀yin náà dákẹ́ lè free láti sọ̀rọ̀ wájú ọ̀gá náà dodo àfà. ẹ òun náà lẹ́tí gbọ́ ìwé àwọn news sir. Kọ́ládé sir. I want you to understand one thing. Ẹ ń gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ìgbẹ̀yìn ojú yẹn ò tó. Kò tó. Ó yẹ ká ti máa wàrà bíi. Just let me tell you, just five minutes ago, ni commissioner pè wọ́n yóò fún wa ní seventy two hours láti arrest àwọn aráàlú. Kò dẹ̀ sí ní tó fa o, Juman tán pa sí ilé níjẹta lọ àti ilé tó ti ń ṣẹlẹ̀ bò tẹ́lẹ̀. yes sir bọ́ eh. ká tó débẹ̀ wọ́n ti lọ. kò yẹ kán lọ ó yẹ ká tètè máa respond sí call that is what i used to warn every one of you but by the way wàhálà yẹn ti wà lẹ́nu ẹ jẹ́ ká múra seventy two hours ni commissioner fún wa. no problem sir. please. all right sir. mr kolade funsho and other officers yes. i want you to at least buckle. Okay, sir. Do something. Yes, sir. Make sure these people are apprehended within 42 ayé látẹ̀ yìí. ọ̀yà kí ló wò fún yín ó ń jáde ọ̀sán ń jáde bẹ́ẹ̀. ó ní láti george kúrò bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ fún fèsì wa. àbí kí n kàn yín sí ìyá yín. ó bẹ̀ tà mọ́ sí. máa yín sílẹ̀. yín. yọ́lá kò ní dáa fún yàrá ẹ bọ́ síbí ẹ bọ́ síbí ẹ bọ́ síbí. yọ́lá yàwó ètò alẹ́gbẹ̀ẹ́ ìwé tiẹ̀. ó ti yà ruthless. baba. báwí báwí. sílẹ̀. sílẹ̀. Amen. má wo yẹn lọ. má má yẹ kó tilẹ̀. Ah, ah. àṣẹ tiẹ̀. ajá tó bá wọlé ẹkùn. àfẹjẹwẹ. ẹ bá pé wa ẹni tó pé lọ. àfẹjẹwẹ. sọ fún yín. ọmọ ọmọdé ní iṣẹ́ méjì rẹ̀. mo lè ṣeré mi náà sí. gàgà. aláyé bàbá fi lè ṣe escort mi báyìí la fún wa pàṣẹ. àwòyà ó ti yà. ẹ jẹ́ kí aláìsí ọkọ̀ àti ìwádìí rẹ̀ sọ fún wọn pé jà ló ń kí ọba ló ń sọ̀rọ̀ aláìyá ṣe wọ́n waste gbogbo àwọn boys yẹn gbogbo wọn pátápátá tó lọ fọ́pọ́ṣẹ́ ni wọ́n waste those guys are just too brutal <sighs> kẹ́dẹ̀ á máa wo ọlọ́run ló ní pé mi ò bá wọn lọ fún operation because I was called upon but unfortunately mo feel feverish mo wà lọ́fíìsì mo ní òkè ẹ̀jẹ̀ sáré lọ sí hospital kí n kọ̀ gbé àmà gba abẹ́rẹ́ àbí nǹkan kan o kí n dẹ̀ padà sí ẹnu iṣẹ́ o mo ṣe dé hospital yẹn ni doctor yẹn gbà tó wá bó ṣe àdúgbò tó ṣe wò mí báyìí tó wo gbogbo ẹ̀jẹ̀ mi tó ṣe everything ó ní no no no no a máa admit yín ni o pé kí ah, mo ní okay no problem if not ọ̀gá òkúlẹ̀ bá wa bá sọ̀rọ̀ báyìí orí mi ló kó mi yọ i don't know what we gonna do to these guys pa a whole patrol team a whole operation team wọ́n dẹ̀ pa ogun ọ̀dà nù. the same problem that in face ní country particularly ní division wide the same problem tá à ń face láti bí ọdún kan lórí àwọn guys náà la mama máa continue láti face tí a ò bá tẹ̀lé àwọn normal strategy to wà nílẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ wa ọ̀gá ló pa àwọn boys ẹ̀ dànù ah. òótọ́ bí ò sí lára and but kò sí nǹkan tó stop ọ̀gá láti sọ fún mi wípé àwọn guys yẹn operate ń kan ibi tí mo wà mo lè ṣiṣẹ́ mbẹ̀ mm-hmm. purpose tí wọ́n fi transfer mi wá síbí nìyẹn náà why tọ́ọ̀gá máa fi ní káwọn guys yẹn lọ in most cases yorùbá ni gbogbo wa o yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ gan yorùbá dẹ̀ gbọ́n nínú gbogbo nǹkan yorùbá ní ọgbọ́n ojú agbára lọ kì í ṣe gbogbo ẹni bọ́n kì í ṣe gbogbo ẹni gbàgbàgbà a ní weapons lọ́wọ́ lóòótọ́ but ti brain àti làákàyè àti intelligent àti everything that we have tá ò bá lò pẹ̀lú weapon tí a ní then gbogbo ẹ máa waste lọ. So that is the problem. Ohun tó ń face lọ́wọ́ nìyẹn. Why? Your your your point sir. Kọ́lọ́n kọ́lọ́n bá wa ṣe èmi mi ò bẹ̀rù kú. Hmm? Hmm? Bẹ́ẹ̀ ni mi ò bẹ̀rù kú. Tí kú bá ti dé, ó dé náà nìyẹn. Àwa tó bá jọ mú lọ nínú iṣẹ́ yìí, ó jọ mú wa lọ papọ̀ ni. Eh, eh, Ẹ ìwọ náà má bẹ̀rù kú nítorí pé ó sì kó wà lọ ìyẹn ò ní pé a ò ní lọ face next operation. Do you get it? Àjọ ń lọ ni ìwọ ni kò lọ́kàn wípé hmm, iṣẹ́ tí mo wà nú ẹ̀ àwọn bíbù yìí àní tèmi ò bá mú wọn mi ò ní padà iṣẹ́ tí mo gbàgbọ́ ni bọ̀ mi ò bẹ̀rù kú mi ò bẹ̀rù kú o mi ò bẹ̀rù kú o. ọ̀gá sà operation sà sà sà mo ń bọ̀ lọ́fíìsì yín báyìí sà sà. mo ṣe ṣe ní àmọ́ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ mo ń bọ̀ sà. sà. dájíjì wọlé lé kò bá bóde. mo ti dòdì jẹ. dáhùn tó wojú ta ń tó bẹ́ẹ̀. Bàdéjọ, Tọ́lẹ̀, a slow down díẹ̀ fún operation tá à ń Oh yes, because um, lẹ́nu ijọ́ mẹ́ta yìí, nǹkan tí àwọn ọlọ́pàá ń bá wa pò ń ta kò dáa rárá. Àgàgà olórí burúkú tó ń pera ẹ̀ ní IG yẹn tó sọ pé olè tán bá mú pé wọn tẹ nídà tí mo wá sí shoot at sight ni. So? What you mean so? Bọ̀bọ̀ is seconda wèrè olè opponent wa yẹn ah, ṣé gbogbo aláwọ̀ la gbọ́ ńgbà tí wọ́n mú Ah, believe kọ́ lè mú bọ̀bọ̀ yẹn wọ́n kọ́kọ́ fìbọn bá ẹsẹ̀ jẹ́ ni. fún mi láyọ̀ ó ṣe ń yé mi sìn tó clear sí mi ni pé bàdéjọ ò já ẹ sí level kankan ìwọ ò ní bàdéjọ lẹ́gbẹ̀ẹ́ ò dẹ̀ ń bẹ̀rù ọlọ́pàá ta lọ́lọ́pàá ọlọ́pàá máa ṣiṣẹ́ tiwọn àṣetiwa ni àdìrà wa lọ́wọ́. bébí mi gbogbo nǹkan tó fi disappoint mi látàárọ̀ ní ọ̀rọ̀ ìbọn tó sọ yẹn. Eh, ṣebí ẹsẹ̀ kan dá eh, ní nítorí pé àwa mọ orúkọ tí ìbọn ń jẹ ṣé láti ra ti ń jáde ṣé wọ́n yìnbọn ó ràn wá rí. ọkàn kì í ràn wá kò dé lè ràn wá. wo a lè stop anything tó bá ń bàjọ́ fèsì ẹni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o. Ah. torí pé fínrín báyìí ládìí ẹ máa ń tó kú èsì nípò. ó mọ̀ mí nà án gbogbo ilé tí ẹ méjèèjì ń tọwọ́ bọ̀ yìí ṣé ó cover ẹ̀mí náà ni. yes mo gbọ́ pé yes ìbọn ò ràn mí. Oh, ok bó ojú ta sí ń lọ tó ń face wa close range ìwọ ló affect wọlé àbí ta ló gbọ́ pé jábọ́ náà tó ń tẹ̀lé wa rẹ̀. irú mọ́lẹ̀. nǹkan tí ò possible ni kò dẹ̀ lè possible sórí nǹkan tó dífá fún ọmọ ádámọ̀ tí wọ́n fi ń control ara tó ń bọ̀ lókè tó fẹ́ sàn pé ó yá ni kó máa lọ ló dífá fún ìbọn àtẹ̀tù àwa ti mọ orúkọ ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe fáwa. sọmọ náà tó máa ń bọ̀ bí iná báyìí àgbèjẹ ni. nǹkan ẹyọkan ni mo mọ̀ wọn ò tí ì máa gbé amútàǹkì dání òkè ìbọn yìí o amútàǹkì náà pè ọjọ́ tán bá dẹ̀ ti mọ̀ ifá tó pa amútàǹkì àwa náà máa tún gbé jáde. ẹ eh, but still náà mo ṣe fi pé ká slow down ká kàn slow down díẹ̀. Ah, a ní láti slow down bébí mi reason that blood slow down ni pé kò ń ṣe àwa ni ọlọ́pàá máa dẹ́rùbà sójà ò lè dẹ́rùbà wa àwa náà ń pè ní abayafẹ́fẹ́ tó ń fi àgbà bọ́ǹbù tí bọ́ǹbù bá ń bọ̀ á hàtàkẹ́ ni á dẹ̀ domi sweetheart kò séwu bulletproof tó wà láyà ẹ̀ invisible ni. tèmi bá tiẹ̀ ń bẹ̀rù yẹ kẹ́ understand pé abiyamọ olè lè mí tèmi mo lọ ọmọ mo bímọ. kò sájọ àjọ lọmọ náà ni ọlọ́adẹ wò pọ̀. ṣé o ti yẹ <clears throat> ọ̀rẹ́ wàá fà pẹ̀lú operation ti àṣọ ẹ̀ báńkì tó sọ pé a fẹ́ lọ. à ń ṣe investigation lórí ẹ lọ́wọ́ bọ́n nǹkan tó kàn ń ṣe mí jù ń bẹ̀ ni pé ṣe mọ̀ wípé opposite ẹ̀ báyìí one big police station kan wà ń bẹ̀ baraki báyìí ni tó fata báyìí ó tóbi gan. police headquarter yẹn. Eh, kí wàá ló ṣẹlẹ̀. kódà kan méjèèjì ẹ̀ ń ṣe rè a ní ká slow down àti wọn náà ọmọ gbàgbéjàre ọkọ ọkọ ọkọ lórí bẹ́ẹ̀dì ọmọ business mm. lélẹ̀ a ní ká má ṣe nǹkan mọ́ ẹni ká tún lọ rọ bank tó fèsì police station tó bá mú wa ń kọ́. àwa gbọ́dọ̀ ní strategy ti wà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. gbàgbé sórí nǹkan tá a sọ ni pé abẹ́rẹ́ á lọ. kọ́nà okùn ó tó dì. ṣé strategy kan la máa lò ní gbogbo tọ́lọ́pàá níláyé kojú ìbọn lọ kò ìbọn lọ ṣùgbọ́n àtàwọn ọba ìjayà time tá a operate eight o'clock la máa eight ni very early early mama operation ni. ó tán ó dáa tí wàá mọ nǹkan tá lónìí kí ló kù ká mọ ọjọ́ ká máa lọ. ẹ so àwọn ọlọ́pàá tó bá wà tọ́lọ́pàá bíi sixty bá wà ń ní eight o'clock bíi twenty àti lọ jẹun. ó ti yẹ kí wọ́n mọ̀ pé gbogbo ohun táwọn àna òwe kò dẹ̀ sí nǹkan tó máa tẹ̀lé àmà náà sí yàrá tí màá bẹ ọpẹ ṣe. ọba yìí tó bá dẹ. bí mo tẹ́lẹ̀ pé sàkúndà èmi ní lákúnjù sọ́ọ́dẹ. mo gbé dájíjì wọlé lé. mo bá kìtì bóde. Ah. Sweetheart. Yeah. Sorry, ṣe bó ló fẹ́ rest díẹ̀ ni. Láti àárọ̀ ló ti jíjáde kúrò nílé yìí. Iṣẹ́ náà ló ṣe títí títí títí títí tó fi padà wálé. Òdélé náà ò relax ò ṣe anything o tún resume iṣẹ́ at home. Ah, babe, mm. uh, this is becoming too much honestly. Mm -hmm ṣọmọ wípé àwọn Yorùbá máa ń pòwe wípé mọ̀jà mọ̀sá la má kíkanjú lójú ogun baby please take it easy it is becoming just too much. ó pòwe níwájú àgbàlagbà nìyẹn o <laughs> ẹ ò wẹ̀ lè pa ẹ̀ o ò pa bí ẹ̀ tó o bá rántí bí ẹ̀ jẹ́ kí n rán ẹ létí ẹ̀ wọ́n ní mi ò lè wá kú kó lè jóye ilé bàbá ẹ̀ o mọ passion tí mo ní fúnṣẹ́ o mọ bí mo ṣe múṣẹ́ ìlú kúkú tó ó dẹ̀ mọ̀ pé àwọn guys wọ́n terrorize everybody káàkiri kò sẹ́ni tí wọ́n lè délé ẹ̀ náà mọ́sọ̀ hmm. wọ́n kàn lè dídé wọnú ilé wa ń sìn kán láwọn wá wa káàkiri. more so, reason you have to be careful. no no no mi need láti careful ah. torí iṣẹ́ tèmi lélẹ̀ torí ọ̀nà kọ́nà tí màá fi mú wọn ni mò wá a ṣẹ̀dé láti sẹ́mínà ni iṣẹ́ tí wọ́n ní ká ṣe òun náà la gbìyànjú láti ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé inú àìjìdé ni ó dẹ̀ mọ̀ pé station wa gangan gangan division wa gangan òun ni wọ́n assign iṣẹ́ yìí sí so gbogbo ọ̀nà tá a dẹ̀ máa fẹ́ apprehend wọn náà là wà báwo la ṣe fẹ́ mú wọn wàhálà tí wọ́n kó sí ọkàn gbogbo àwọn èèyàn kò sí ìtọ́kàn ẹ̀ balẹ̀ mọ́ rárá nínú wọn iṣẹ́ táwọn ẹni lẹ́ni ti ṣe fún ogún ọdún ọgbọ̀n ọdún forty years fifty years wọ́n kàn déédéé wọ bẹ̀ wọ́n dẹ̀ gbà lọ́jọ́ kan náà tàbí kí wọ́n pa wọ́n dànù ah tí mi ò bá mú wọn mi ò kọ̀kẹ́ mi mi bọ̀ sí ah bẹ́ẹ̀ ni káwọn ah. èèyàn wà lálàáfíà ọlọ́run ò ní jẹ́ ah, ọlọ́run ò ní jẹ́ ẹ̀mí tó ṣẹ́gun sí òun ló máa jẹ́ lágbára ọlọ́run ìwọ fúnra rẹ tó ṣiṣẹ́ ọmọ yìí ló máa ṣe bàbá àwọn ọmọ ẹ̀ kalẹ́kalẹ́ stop saying this. àmì o ah. àdúrà náà ló máa gbà fún mi èmi ò ti torí wípé wọ́n sọ pé ẹni tó bá mú wọn reward wà fún no ohun tèmi ń ṣe ni pé passion tèmi ní fún iṣẹ́ yìí ni mi ò dẹ̀ lè lajú sílẹ̀ kí àwọn guys kéékèèké kan kí wọ́n kóra wọn jọ síbi kankan máa terrorize àwọn èèyàn káàkiri adigunjalè náà pera wọn ọlọ́pàá pààyàn òun làwà máa pa wọn mo máa mú wọn èyí tó bá ṣe pa pa èyí tí ò bá ṣe pa àgbéjókòó abèrè lọ́wọ́ ẹ̀ pa wọn wo ni bàbá àṣàlẹ̀ o ah. gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ó ní màá fi mú wọn ah. ní tí mi ò bá rẹ́yìn wọn mi ní padà. bẹ́ẹ̀ ah, ó dàbẹ̀ pé o gbójúlé nǹkan tẹ́lẹ̀ o. o gbójúlé nǹkan o mo gbójúlé nǹkan ọlọ́run tí mo gbójúlé adẹ̀wà lẹ́yìn mi. bẹ́ẹ̀ ni. okay but first you need to eat dinner is ready ó ti tó oúnjẹ ti ready ó máa tutù wá lọ jẹun please. ẹ ẹ má bẹ̀rù lójó àsìkò oúnjẹ ọ̀tọ̀ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ tí má parí iṣẹ́ máa pè é la ó mọ̀ mí tẹ́lẹ̀ ó mọ̀ mí please o mọ̀ mí tí mi ò bá rẹ́yìn wọn sẹ́yìn mi ní kúrò mi ní kúrò. bí mo gbẹ́lẹ́ pàápàá. ẹni tí ìdá flow ẹ̀ sọ àìdẹ́gbẹ́ wá fi ọ̀rọ̀ mi tó yín létí bóyá máa bá mi rí solution sí mo fẹ́ po tí mi kìkì mo ṣe wá dọ̀yìn but fọ́ọ̀kì ṣe ló tún sàn sí ẹ ṣèkà fún mi ẹ dá mi lóró lọ́jọ́ tí mo ní pé kẹwàá yá mi lówó ẹni gbé bọ́dì mi dànù sí kọ́nà kan láì ṣe pé mi ní dáàdi kókó ẹ wá rí mi tí mo fresh you come dey say i be your bro ó dà pé orin yín kò set e be like say your head no be your phone ta ni jiyẹ èmi ò kí ń ṣe pàdé ẹ̀ eh, tani jí ẹ̀ tí bá rẹ̀ nílé mi mo máa dá mi sí ẹ̀ lórí eh, tani jí ẹ̀ I know be your bro eh, tani jí ẹ̀ tí bá rẹ̀ lẹ́nu ọ̀nà mi máa fomi wẹ̀tì ẹ̀ kóṣì tani tata tani jí ẹ̀ iṣẹ́ yẹn tó ní ẹ̀ ló ẹ lójú àbí àjọ o ọ̀yà eighteen tó ń gbé lábì wọ́n ti ṣó ẹ ní ìwé àbí ọmọ abúlé lẹ́gbàá tí kò lè gbé gàrí kó bá fara balẹ̀ kó má fara gbẹgbà ìwọ tó ń jẹ chicken kó má padà jẹjà kó tí ṣègùn ni mò ń sọ bí bàbá lẹ́gbàá kó bá pa bọ́dì ẹ kó má para ẹ̀ṣà ìwọ ní ilẹ̀kùn ẹ máa dún kokoko nítorí ẹ máa tá láti polongo ìwọ náà tún gbà fún gbogbo state capital ìjẹ̀bú jogbo pẹ̀lú ṣokoṣo mo wá fi ọ̀rọ̀ mi tó yín létí ó yẹ máa bá mi rí solution sí mo fẹ́ kó tí mi kìkì mo ṣe wá dọ̀yìn but fọ́ọ̀k níṣe ló tún sàn sí ẹ ṣe kà fún mi ẹ já mi lóró lọ́jọ́ tí mo ní pé kẹwàá yá mi lówó ẹni gbé bọ́dì mi dànù sí kọ́nà kan láì kí ṣe pé mi ni dáàdi Poco ẹ wá rí mi tí mo fresh you come dey say I be your bro ó dà pé orin yín kò set e be like say your head no be your phone. bàbá bàbá sọ́ọ́lẹ̀ kan ṣe rí nǹkan tí mo fẹ́ bá yín sọ. mo gbọ́ ẹ. bàbá nǹkan tí mo ń sọ fún inú club yẹn ó dàbí pé understand mi dáadáa ni àlàyé tí mo bá ṣe ṣe wàláì ó gbé dání gan-an ó wà ńlẹ̀ gan bí yẹpẹ ni ṣùgbọ́n ó ya wèrè gan ó láwọn pa kò fowó bá wa ṣeré rárá eight years tí mo ti ń bá iṣẹ́ rèé kò increase salary mi eight thousand naira náà ló ń fún mi ọlọ́run ṣùgbọ́n sìn ọ̀la ó lọ gba kíkì kan kíkì yẹn gara tán ten million naira ló máa lọ gbà three thirty pm lọ́la èmi ni máa wà mo dẹ̀ fẹ́ kẹ́ bọ̀m̀bé wa ìbojú wa jẹ́ ẹ bójú èmi pẹ̀lú ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ má pa anybody ẹ má pa anybody ẹjọ́ tó lè lọ. alanta baba ìyẹn ò kì í ṣe ẹrù fáwa but ó ṣùrọ̀ fún ẹ pé three thirty pm ẹ máa gba ten million. Ah, ó ṣùrọ̀ fún mi pa iṣẹ́ yẹn ti clean ó ti dán. ok ìwọ kan make sure pé text máa fún ẹ nọ́mbà kan right nọ́mbà tí máa fún ẹ kan send message sí mi tó bá ti ń kú bí abí ten minutes to go ṣé you understand ojú ọ̀nà tẹ fẹ́ gbà send ẹ sí mi àwa ti máa stand by ṣé you understand eh, tàbá dẹ̀ parí ẹ̀ a fún ẹ níṣẹ́ àtẹ náà. Ah, bàbá ìyá jẹ mí gan o mi ò fẹ́ owó olóorun nílùú lẹ́fẹ́ fún mi bàbá ah, eight thousand àmọ́ ń gbà látọdún yìí ó ti pẹ́. wọ́n ń sọ bẹ́ẹ̀ fagbalagba. Ah, tuale àgbà. wọ́n ń sọ bẹ́ẹ̀. ẹyin náà wo ti ṣe wa. ìyá nìkan fún ẹ ní twenty percent. twenty percent. èló nìyẹn. ó ti tó tuale <laughs> ó ti tó bàbá mi.

èkìtì bóde. àwọn ọlọ́pàá rè. mo ti dòdì jẹ. yes o èyí tó bá jẹ mọ́ ń kọ́ abẹ́rẹ́ àlọ́. lọ́mọ́ ọlọ́wọ́. ṣe fi rọ́pò wáìsì ni o ni wọ́n sá lọ báyìí. àmú àmú yàrá ìyá ẹ̀. ẹ lè pa àwọn ìbílẹ̀ ìgbé lọ ìyàwó àgbà lọ́wọ́. ọdún ilé kò ṣe àwùjọ ọ̀dà o. bí mo gbẹ́lẹ́ pàpà kúndà èmi nílẹ̀ kúndùn ṣọ́ọ́dẹ. Dada! Dada! Go, go! Come on! Movement! Come on! Movement! Movement! Movement! Movement! Guys! Go, go, go, go, go, go, go! Let's go! Guys! Okay, go shot! Go shot! Go shot! Let's move! Move! Yes, move! move. Thank you. Bádéjọ wọ́n àjọṣe máa pa bọ̀bọ̀ now. náà ah bọ̀bọ̀ yìí wà innocent informant wà now. you shouldn't have killed him. See that? yẹ kó yé ẹ náà. kò yé mi o kò yé wọn kò yé mi tó kó bá yé mi mi ni máa bèrè lọ́wọ́ ẹ̀ ah, ah, ah, kò ń ṣe ẹni kan ẹni o ṣe kò jẹ́ wà gan fúnra wa kí ló ń ṣẹlẹ̀ gan gan. tí o bá yé gbogbo yín o yé o. Eh? àlàyé gbọ́ kí ló ṣẹlẹ̀. ṣàlàyé náà òfura lóògùn àgbà o wọ́n ní pánsá òfura pánsá ajá sí lọ. ìyẹn mr pánsá. ajá òfura ajá dì. ìyẹn jẹ́ mr ajá. ó ní yóò bá fura olè àkó. tó bá lọ fẹ́yìn sọ́dẹ̀ máa wọlé o. sẹ́yìn ò mọ̀ wípé tí bọ̀bọ̀ yẹn ò bá dẹni ilẹ̀ èkú sì máa tẹ̀yìn ní fanfa ó di dandan kó mi tẹ̀yìn ìwọ̀gbìn lẹ́nu lọ́nà o. ẹni tó múṣẹ́ tiwa sílẹ̀. Si tó múṣẹ́ ọ̀gá ẹ̀ wá òun náà ló máa padà múṣẹ́ tiwa náà fọlọ́pàá. true hmm, talk gaskiya. and again fila má gbàgbé pé ọmọ tuntun torí ẹ kò ṣe àkọ́pá fáyé tí ò bá ti wá yé everybody ó yẹ kí ọmọ yẹn kó tó kó bàbá tó bí mi torí pé bàbá tó bí mi ah, ọ̀rọ̀ pé wọ́n jọ ṣe business pẹ̀lú àwọn èèyàn bàbá mi ló set wọn sharing formula ló dá wà lálẹ́ dáàdi mo ṣe pọ̀ ọjọ́ nìyẹn mo ṣe wọlé sínú mátà yẹn nìyẹn wọ́n mú everybody láti gba ẹ̀rọ tí máa ń sẹ́ǹsì mi pé anybody tó bá mú iṣẹ́ wa kó lè dalẹ̀ tó fà ní. ìyàwó tó da ọ̀gá ẹ̀ ó di dandan ó máa padà dárú wa iná ní gẹ́sìkẹ́. ó yá ṣẹ́yìn fọ́múlà tó a dà. bó ṣe máa ń tọ́ ọba ìyá. lèmi yín lakúṣe ń jáde o. yọ̀mìyàn. Tell me, do you like it? Yes. I know you do. Sure. Yes. Mi ò ní ìdàtí bí lọ́wọ́ sí mi. Cause bó ṣe you jẹ́ go like it. Àbí? Am I right? Òun láìkẹ́ ráìsì bẹ̀rẹ̀. Mo tẹ̀ like máa Jones here. Babe, I bá yìn bí mo yẹra mi, oúnjẹ yìí dùn. Hmm. Really try. Kápọ̀ ló sọ sí yọ máa pọ̀ jù. <laughs> Iṣẹ́ mi náà kọ iṣẹ́ ẹ̀ ni. Hmm. Mo ṣe jẹ́ dandan yàtọ̀ nílẹ̀. Okay, thanks. Hmm. Mm-hmm. Daddy. Yes, Daddy. Mommy. Yes, baby. I need to tell you something. Mm, what? I want to be an arm robber like you. And I want to carry gun like you. Look. kí ni mínífù ohun tó ń sọ yìí ohun tó ń sọ ní mínífù. bí kí ló ṣẹlẹ̀ náà. kí ló ṣàṣẹlẹ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ wa sọ wọlé sùn ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ náà sọ fún wa ni wọ́n ń bá dàbọ̀ pọ̀ fẹ́ jalè and òfin pé o nídà àti gbéyẹ̀wò dáadáa I cannot sleep ṣé mi tí mo ti ń de dream tí wọ́n sọ pé táwọn ọmọ mi bá dàgbà o mo fẹ́ kàn di doctor engineer barrister kí ló ṣẹlẹ̀ gan wọ́n sọ pé wọ́n fẹ́ máa jalè ó lè. my love you know what inú mi ò dùn ọmọ ò lè máa ronú kan náà tún máa ronú. ah inú ẹ ò dùn ìwọ ò lè máa ronú kémi náà máa ronú ṣé bá jọ bí wọn ni ìlọsíwájú wọn ṣùgbọ́n ó yẹ kó jẹ wá lógún. sórí ọtí mi kàn fẹ́ kí mi àṣẹ níbi ìdíbi ni pé ṣé o bí àtúnyẹ pọ́n wà lé mi ṣe rí àwọn kan sí i don't know bọ́dì náà ṣe àná wa ẹ kò sí nǹkan tá a fẹ́ máa ṣe tán lè mọ̀ náà. ṣé ojoojúmọ́ náà wà boarding house ni wọ́n ń bọ́ni dé ni ṣùgbọ́n wọ́n wálé bákọ̀ọ̀kọ̀ lọ́ọ́ ṣe ní wọ́n ń bàtà lọ sọ operation. wọ́n ní wọ́n ní wọ́n ń ṣọmọdé wọ́n wo fíìmù wọ́n wo bó ṣe ń lọ wọ́n play game wọ́n wo bó ṣe ń lọ mbẹ́. okay ah. kò I don't know what to do. we have to know what to do ọ̀rọ̀ tó ń gbomi jẹ́ lójú tèmi mo wá ń sùn. mi àṣà lè sọ pé àṣìṣe ìmọ̀. what. a lè sọ pé àṣìṣe ìmọ̀ náà. for your information Bàdéjọ èmi fún mi ò mi ò ṣiṣẹ́ ìmọ̀. ẹnu wo la fẹ́ fi sọ fún àwọn guys pé àṣìṣe ìmọ̀ ṣé o ló ṣẹ̀dá wa ni we can make decisions ourselves. as don't forget pé iṣẹ́ tá a ṣe la fi rán àwọn tó ń sọ ẹ̀ka sùn. owó tá a ti kó jọ ṣé a máa lọ tán lójú kan àwa ṣẹ́bi ìṣe tọ́lù bá ti rí ẹ̀ńtà tó ń bí lọ iṣẹ́ wo ló ń ṣe kí ló máa sọ. Yeah, because I'm a doctor, I'm a medical doctor, yes. I'm an engineer, yes. I'm a driver, yes. I'm a cleaner, yes. Yes, ma'am. Kí ni wọ́n fẹ́ sọ pé ó ń ṣe? Sọ! Okay, what you want? What you want? We kill, kill, ká ká ṣe ká ṣe mọ́. I want to kill, I want to quit, I want to quit, I want to quit. Easy now okay you know what kàn fún wa ní time díẹ̀ àyè máa ṣiṣẹ́ ìlọ ọlọ́run tó ń fi ṣe ẹ̀ṣọ́ á fi ṣe ẹ̀ṣọ́ àtá máa fi ronú business mi á kàn lè kúrò ní business just like that láì ní plan fúnjọ wa náà. ṣòro pé ṣẹ́tà ṣe inú ọlọ́run dùn sí mi ah. ọlọ́run ṣọ́ wa ni yes eh? bọ inú ọlọ́run dùn sí mi. Eh, báwo ṣe wàá ṣọ́ wa. ó ń ṣọ́ wa náà ni bí a máa ronú pìwàdà a lè tún wa ronú pìwàdà báyà á ṣe mọ́. mo bá ìjà. lójú ẹbí mi o lè bí ti báwo. èmi yín la kú ṣeun jáde o. bí mo gbẹ́lẹ́ bàbá kúnlá èmi yín la kú ṣeun jáde. you said you wanna back out. yes. àti wọ àti ìyàwó ẹ wọ́n tó yẹ kó mọ̀ pé kò lè possible. ayọ̀ ń ṣetán ó fẹ́ gun kiri kọjá ìwé yìí ṣìgìdì ẹni kí wọ́n gbóhùn lọ sódò lọ́wọ́ ẹ̀ ó ṣetán àti tẹ́ ẹ̀. Bàdéjọ ikú wa àjọkù àwẹ̀wò àjọgbà. gbogbo àṣàmọ̀ tí mò ń pa ẹ̀ pátápátá kò sì tó yẹ ẹ́ bẹ́ẹ̀ ni káàtì ẹ̀ wá ní kò yẹ ṣé fúṣọ̀ mi ò jọ ẹ́ lógún ni dá lóhùn. wọ́n ní fúṣọ̀ èmi tí mo dúró wájú ò ní fúṣọ̀ mi láwọn tó fẹ́ béèrè mi mi léèyàn tó lè sọ fún mi pé nǹkan tí mo ń ṣe ò dáa. ta ló sọ fún ẹ pé mi fúnra mi tí mo dúró disagree with you. kí ló ń sọ lẹ́nu tí o tó lẹ́nu Bádéjọ tíwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ tẹ bá jọ jókòó nínú ilé tẹ pa sámọ ọ̀rọ̀ inú ilé yìí ni kò jẹ kó mọ àdìgbò kúrò dídò èrè ọmọdé gbọ́lápọ̀ ó yẹ kó yí ẹ o pé mi ò ní nǹkan tí èèyàn ń bẹ̀rù tó bá ń bọ̀ lókè máa tẹ́wọ́ gbà ni ó dẹ̀ mọ̀ pé àpáta ni mí ọba ni mí láti ilẹ̀ wá ìwọ ló sọ di ọba ìjayà ó wá yẹ kó o lè rojinlẹ̀ wípé tí mo fi lè ṣàlàyé fún ẹ pé reason báyìí ni reason báyìí ni mi ò fẹ́ ṣiṣẹ́ ìmọ̀ ó yẹ kó o lè lo understanding pẹ̀lú mi. Bádéjọ ò ní point ah, once again I disagree with you Bádéjọ mo fẹ́ lówó sí i mo fẹ́ ra mọ́tò sí i èmi fúnra mi fẹ́ ní property. tí mo bá máa dá ẹ lóhùn ìbàdíjọ a jẹ on one condition. condition ni mo ṣetán láti yọ gbà kó bákan ọ̀nà ọ̀jẹ̀. bank kan wà tá a ti ń try láti avoid láti ẹjọ́ ẹ̀ mo fẹ́ ká lọ sí operation ká lọ rob Mark Bank after that tó bá máa back up then àjọ máa jókòó láàrin mi àti ẹ àjọ sọ. Dọ́lápọ̀ Mark Bank ó yẹ kó mọ̀ pé Mark Bank tí wọ́n sọ yẹn ilé ẹ̀kún ni ajá tó bá wọ̀ bẹ́ẹ̀ máa fẹ́ jẹ́ wẹ̀ ni. ẹkùn tó bá wọlé ẹkùn ni kò sí bí security bẹ́ẹ̀ ti wò kó tight tó èmi pẹ̀lú ẹ̀ ni. Adéjọ́ Dọ́lápọ̀ I mo fẹ́ kí ọ̀rọ̀ mi kó yí ẹ dáadáa tó bá ní èèyàn mọ̀ yẹn jẹ́ lọ́wọ́ mọ̀ mi dáadáa kí la tún wá nídìí iṣẹ́ tí ọlọ́run ṣe fún wa o ti kọ́lé o ti ra mọ́tò o ní àìmọye properties lóríṣiríṣi ó ṣe wá jẹ́ pé bank tó fẹ́ ká lọ rọ́ọ̀bì ló ti fẹ́ jẹ́ dá mi lóhùn. lálejò owó ògì tó lówó ọ̀tẹ̀dọ́lá ṣe fẹ́ lówó sí i. Dangote ṣì gbìyànjú àti lówó sí ẹni tí wọ́n sì lé o Akínsànyà ó ṣì ń gbìyànjú àti lówó sí i Bàdéjọ èmi Dọ́lápọ̀ jẹ́ káwa náà gbìyànjú láti lówó sí i. èmi náà disagree pẹ̀lú ẹ because gbogbo àwọn tó dárúkọ ẹ pátápátá má gbàgbé pé wọn kì í ṣe olè o iṣẹ́ tó ń ṣe iṣẹ́ gidi ni o ṣé wọ́n gbàgbé pé ìpìlẹ̀ ọlá ti wà iṣẹ́ ò lè jíjà àdé ńlá ti jà á débi pàtí máa fi sóríire ni àyín lọ àyín bọ̀ báyìí lọ́wọ́ yẹn ni tírí báyìí náà nìyẹn tó kó èsì mọ́bọ̀ àwa ó máa lọ ní ọwọ́ òní tó wà. mo bá ìjà. lèmi yín lakúṣe ń gbàgbàgbàkúnà èmi ní lákúnjọ ń ṣọdẹ. mo gbè dágìgì wọlé lé mo bákìtì bóde. Femi, Simi. I want to tell you both a little secret about Daddy and Mommy. Hmm? àlàṣì tí mo fẹ́ sọ fún yín ẹnìkan kan gbọ́dọ̀ gbọ́ o that means you must not tell a soul now àṣírí yẹn wà lórí iṣẹ́ tí dáàdì àti mọ́mì yín ṣe that is me and daddy hmm? orúkọ iṣẹ́ yẹn là ń pè ní SSS that is State Security Service we're just like um, àwọn ọlọ́pàá tán kì í wọ uniform tó jẹ́ pé aṣọ ara ló máa ń wọ̀ àwọn CID tọ́dẹ̀ lọ máa ń mú àwọn èèyàn burúkú like àwọn arm robbers àwọn tó bá yájú sófin that is what we do and àdèlè máa lọ sí irú operation bẹ́ẹ̀ láì má gbébọn tàbá gbébọn what's gonna happen to us. Okay. Eh, so èmi àti dáàdì a ní láti máa gbébọn ní gbogbo ìgbà torí iṣẹ́ tá à ń ṣe ni now you both are going to promise me pé ẹ ní sọ fún anybody and do you know why torí tẹ bá sọ ẹni tẹ sọ fún a sọ fẹ́ nìkan ẹnìkan tẹnìyẹn náà sọ fún a tún sọ fẹ́ lòmíì débi pé ẹni àwọn bad people yẹn they will get to know the kind of work tá à ń ṣe tó bá dẹ̀ ti mọ̀ wípé sss ni wá kí ló máa ṣe wọn ò máa sá fún wa àwa ni rí wọn mú tàbá dẹ̀ rí wọn mú àwọn ìjọba wọn á lé wa kúrò nídìí iṣẹ́ wọn là mọṣẹ́ ṣe tó bá dẹ̀ lé wa kúrò níṣẹ́ kí ló máa ṣẹlẹ̀ we are going to be hungry. I won't be able to take you shopping. Won't be able to go abroad for vacations. Will you like that? So, Emma má sọ Not even my friends, not your daddy's friends. Don't tell anybody Not even Uncle Dolapo. Okay? Yeah. All right. So you're happy now? Yes. So what do you want me to buy for you? Mm, I want you to buy ice cream. Ice cream. You scream. Everybody scream. <laughs> Ah! Oh yeah. Drink your Fanta. Drink it. Can I have some more? Why did you give me my own cup? Nothing. Nothing. I'm going to finish this one. I'll finish it. I'll take your own too. Ah, darling. Oh, for me love on nǹkan tó bá bọ̀ lọ́dọ̀ ọ̀dọ́lẹ̀ nígbà tó sọ fún pé àṣìṣe mi. Eh, má bínú jẹ́, mo disturb díẹ̀ Because Ifá Dọlápọ̀ fọ̀rẹ̀ o Dọlápọ̀ fi akẹ́kọ̀ọ́ rẹ̀ ni ó ní no pé kí ló dé ah, tá a bá tiẹ̀ lè decide ta wípé àṣẹ nǹkan báyìí mọ́ láti fún ọ náà ní time now pé kí ni aláti jọ ká jọ sọ ní ká jẹ plan ẹ wọn á dẹ̀ mọ̀ pé òkè o tá a bá ti ń back out ní ọ̀ma back out ó ní bàbá méjì akànjẹjọ plan kan ń wúra dẹ̀ gbé wa ó ní no pọ̀ òun lè gbà ah. pé òun lè fi iṣẹ́ yìí sílẹ̀ kò sí bí mo ṣe convince ẹ̀ tó ó ní no pé kò possible pé àjọ máa ṣiṣẹ́ ìpè iṣẹ́ wa ó dàbẹ̀ sí nípa òwe lóríṣiríṣi ó lè rọlẹ́ lápọ̀. Ah, ṣé Dọlápọ̀ gbádùn ṣá ó ṣe máa sọ pé no ṣé ìlú ni láìfọ àní àṣemọ́ àṣemọ́ nìyẹn tó ń bá fẹ́ máa ṣe kó kọ́ńtínú kó máa ṣe náà. Ah. in fact bàbá yẹn ọdún disappoint mi o mo jẹ́ kó yé e ó ní àná pé o láti plan for life ara òun pé kí ló ń tì ní mo ní kí ló tún wá o ti nílé o ní mọ́tò o ní àìmọye nǹkan rẹpẹtẹ kí ló tún wá ó ní no pé condition kan tí máa kó back out ni pé aláti ń tẹ̀lé òun lọ rob mark bank pé tá a bá ti ṣe yẹn owó tó ń bá rí bẹ́ẹ̀ wọ́n á fi plan ara wọn mo lè yẹ kó pé kò possible but ó yarí. mark kò easy àti rob bank yẹn náà kí ló ṣe bọ̀ bẹ́ẹ̀ náà ó bẹ́ẹ̀ kó tiẹ̀ ní ìtọ́lẹ́rùn rárá gbà kó difficult àti rob now. besides mi ò èmi tó ń wo yìí o èmi ò lọ o mi ò ṣiṣẹ́ ìmọ̀ and that's it. ah bébí ìwọ náà máa wo náà ṣiṣẹ́ pè ló ń jà wá ní àbí kíni iṣẹ́ tá à ń ṣe bàbá tiẹ̀ olè bàbá tèmi náà olè ní wọ́kọ́ tó kú àwa náà dàgbà sínú ẹ̀ ni ó yẹ fi ó gbọ́ngbà tó ọmọ sọ wípé ẹ tọ́wọ́n bá dàgbà o ọ̀hún náà fẹ́ máa jalè bíi dádì àmọ́ mi. ó fi pé nǹkan tó dáa ni but it is not right apá òyìn lẹ́kún jayé ni náà ebi ò ṣe mọ́ omi ò ṣe mọ́ i'm not doing again agbáríjọwọ́ náà wò náà kí àǹfààní òṣà tí yàn ṣe tọ́bọ̀ òní báyọ̀ ṣe. ṣíra ah, bẹ́ẹ̀ kò mọ̀ pé èmi náà mo ní conscience tó dẹ̀ ń wọrí mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi inú mi ò tún but màá kàn bẹ́ẹ̀ ni jẹ́ ká tẹ̀lé for the last time òun náà lè yẹ kó yé mi pé òun náà rẹ̀ láti back out bọ́ kájọ ṣe ní. Bádéjọ tó bá wo ẹlẹ́dàá dọ́lì kó back out tó bá dẹ̀ wo ẹlẹ́dàá ẹ̀ kó má back out èmi tó ń wo yìí ó o nǹkan tí n fẹ́ ṣe mo fẹ́ ṣe but this one I don't wanna do it mi ò tẹ́lẹ̀ yín lọ́rọ̀ wọ́n máa lọ́ntì ẹ̀ máa máa fàdúrà sí i. guys ah, ọba àjàyà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ elédùà tàbá wa dúpẹ́ lọ́wọ́ elédùà tán ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọba àjàyà ó ṣe gudugudu méje àyà mẹ́fà ó ló jẹ́ kí operation ta lọ yìí wà successful. aláya kí ló ṣẹlẹ̀ jókòó. ọba jókòó. mo wá òkè báyìí. Am I borrowing you? No, you cannot be okay. Sit. I said I'm okay. Oh, okay. Guys, kò sí nǹkan kan tá à ń ṣe celebrate our. wa ká dẹ̀ pín nǹkan tó wà ń bí dàbà ń dàbà ẹ pín owó yìí. Dọ́là sàṣì fifty fifty lọ. Ẹ tí mo bá gbọ́ yín yé ala ẹ̀ nǹkan tí ẹ̀ ń tra láti sọ náà ni pé kí n ṣe owó yẹn ní fifty fifty àwa mẹ́rẹ̀ẹ̀rin. Dàbà ń dàbà náà ni ẹ confam kò sí wèrè. please hold on hold on Dọ́lápọ̀ ya dọ́là left. ẹ ṣe gan mo dúpẹ́ owó yìí ẹ má bọ́dà láti fẹ́ mi o ẹ lè pín sọ́nà mẹ́ta kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́yìn mu good day. Ah! wá ah! kí ló ṣẹlẹ̀. aláyé kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ gangan. <laughs> guys ẹ ṣe máa yọra yín lẹ́nu ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀ kò tó nǹkan tó yẹ ká máa yàdá sí ẹ máa yọra yín lẹ́nu irọ́ ó yẹ ká yàdá sílé náà àjọ lọ àjọ dé àṣìṣe lọ ní gbogbo àdẹ̀ dé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drop gbogbo ẹ̀mú kan wò pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ lọ lòun òṣìṣẹ́ mọ́ àwọn yẹ ká mọ̀ náà kí ni reason. èmi fẹ́ máa lówó sí o mo dẹ̀ believe pé wọ́n fẹ́ lówó sí ah, ìwọ fẹ́ lówó sí. sure kí ló wá kú. ẹ eh, but tí o bá nídìí obìnrin ìjọkùnmọ́ ni. One spanner lost life goes on. Ah! ẹ pín owó yìí. Ah. ọ̀rọ̀ yẹn nìyẹn o ọ̀rọ̀ yẹn nìyẹn o ọlọ́run. wọn gbogbo eléyìí ń sìn ṣòye ẹ sìn tá à ń celebrate lè lórí ní station ń sìn mm-hmm. ara àwọn kan tá a sọ ń gbà ẹ ni tí gbogbo àjọ mú wa gẹ́gẹ́ bí idea tá a dẹ̀ deliberate mm-hmm. lè lórí bẹ́ẹ̀ ni tajọ mú wá bí àìdí deliberate lé lórí <laughs> wípé ká prevent crime tí ò bá jẹ́ yẹn ń sìn ni wàhálà làbá kóra wá sí yóò sí inú gbogbo wa ń dùn ún sìn àbúkọ́ ni. ọ̀gá mo fẹ́ correct ní dmb kan èyí tí ẹ̀yin mú wá gẹ́gẹ́ bí àbá táwa tẹ̀lé tó wá ń wúlò. àbá tí mo mú wá tẹ̀ gbà wọlé nítorí tẹ̀ bá gbà wọlé kò sí nǹkan tá a fẹ́ ṣe so gbogbo wa náà lájọ mú wá ẹ̀. ok ó ṣe dàbẹ́ yẹn. Ah. <laughs> ó fún àwọn aráàlú láǹfààní you see tó bá rí nǹkan wọ́n á tètè sọ fún wa like tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ò ní mú anything wọn ò mú nọ́mbà anybody wọn ò mú mm-hmm. nọ́mbà dp wọn ò mú nọ́mbà tiwa oh. báwo ló ṣe fẹ́ sọ fún wa wípé problem ṣẹlẹ̀ àti wá débẹ̀ tán kan tó mọ̀ àti jẹ́ kí nọ́mbà wá wá ń tán sí i tó ti ẹ̀ ń sìn hmm. náà tẹ́lẹ̀ tí ń bá ṣẹlẹ̀ ń sìn kọ́ ti ẹ̀rí èèyàn kan tó lọ fírí wọn ti tètè kọ́ wa á ti tètè mm-hmm. débẹ̀ á interrogate ẹni yẹn hmm. kí ló ń ṣẹlẹ̀ kí ló dé ah, mọ̀kàn wá wòyàn ni o owó awòyọ a suspect adẹ́mu mhm. òun ló fa ogbélé tó ń ṣẹlẹ̀ yín sí. ṣọ́nsà fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ ọ̀rẹ́ wo bí iṣẹ́ wà lọ́wọ́ wa o I know iṣẹ́ wà lọ́wọ́ wa possibility wa ka travel so mi rẹ̀ ti mọ iye ọ̀sẹ̀ tá a máa ní látọ̀gá máa ní ká lò. ẹ rà mà. <laughs> torí ní ìta àròjù yín lẹ̀ yìí àfẹ́bẹ̀ inú wa ń dùn adẹ̀dúpẹ́ fọlọ́run wípé crime rate tiẹ̀ ti wá reduce drastically pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe well done guys. ọ̀gá ara àwọn aráàlú nìyẹn. <laughs> àwa nìyẹn o. ó lẹ́nu kí ah. wọ́n gbà díẹ̀ mo ní wà lé báyìí. <laughs> I know yeah that's him that's him adúpẹ́ fọlọ ẹ kú iṣẹ́ náà. ok there. well ẹ jẹun náà oúnjẹ yín ti ready. no for now èmi mo ìbísí pẹ̀lú nǹkan tí mo ṣe but wọ́n lè lọ jẹun. after you sir. no no as aremi ìbísínsìn lọ jẹun sẹ́ẹ̀. ẹ eh, ok anytime tẹ bá ti ṣe tán the table is served ok. yes dear. <laughs> understand. All right, ma. Okay, wait. Ẹ má bínú No, it's okay. Wọ́n tó kọ̀ I know. Ẹ má ma. Wúmá yìí, ó ṣàfi ọgbọ́n ọgbọ́n fẹ́ fi mọ nǹkan tá à ń sọ, àbúrì. Ẹ ti sà. <laughs> Ọ̀rọ̀ ẹlẹ́dìí òkè wọ orúkọ rẹ̀ mi wọ ẹgbẹ́ àlọ́ jẹun. No, mo ti fún ìwọ pé ìwọ lè lọ jẹun, ó lè lọ jẹun. After you sorry, mo ti ní kó lọ jẹun àbí mi ò <laughs> jẹun náà. Kò sí wàhálà, ṣé bí ìyàwó mi ló dáná? èmi tó eh, èmi tí mo dẹ̀ jọ ọkọ mo ní mo ìbísí pẹ̀lú iṣẹ́ táwa méjèèjì jọ ń ṣe àwọn ò bẹ́tà. ẹ jẹ́ àlọ́ jẹun. oṣù ọ̀ mi ò rí mail tó send sí mi. Ah. Ah. Ah. Ah. ah. ah nurse nurse sorry dear sorry dear sorry dear ah sorry babe sorry oh my sorry babe oh which way which way ah oh my back oh my god ah ah ah <laughs> okay okay okay okay oh my back my back. Doctor, doctor, doctor. Hehehehe ìyá ẹ̀ ti bímọ mo ti pè é pè é pè é ṣíbí station mo wà bí ẹ ẹ máì tí láùdẹ máì láùdẹ rárá <laughs> jẹ́ kí n yanjú gbogbo nǹkan tó wà bí tán jẹ́ kí n yanjú gbogbo nǹkan tó wà bí máa ẹ máa ẹ máa wá station náà ni máa wá station náà ni ok dẹ máa kọ ẹ jọ. báwo ni ibi ọmọ àbí ẹ mo ti ń expect látẹ̀kọ̀ọ́. Um, ẹ sọ pé dókítà ti jáde ẹsẹ̀ eh, jẹ́ kí èmi náà sáré jáde tí dókítà bá ti dé ẹ sọ pé kí wọ́n dúró dè mí kò ṣe máa dá sí àfún gbogbo yìí o <laughs> ẹwẹ ẹlẹ́rìí sí mi ẹlẹ́rìí sí mi tó ti yẹ yín ọlọ́pàá tó lawọ́ lè mi tí bá padà dé máa dá sí àfún yìí tó ti yẹ yín ọ̀kẹ́ ìwọ́n bọ̀ sí ẹ bá mi sọ fún dókítà pé kí wọ́n dúró dè mí mi ò kí mi ah, ọmọ àyànjú tiẹ̀ o. ṣọ́fọ̀. ẹ níbo àwọn gẹ́sẹ̀ ti operate níbo ló ti operate níbo dókítà Olúwaṣeun ṣe ibẹ̀ náà wà ń sìn báwo lè ń ṣe mọ̀ ohun kan tó ṣẹlẹ̀ ó yá kó àwọn guys ẹ̀ ẹ máa nìṣó níwájú secretariat máa bá yín bẹ̀ sìn sìn sìn sìn ṣùgbọ́n mọ̀ pé gbèsè yìí. gbọ́wọ́ yẹn jáde lọ́jọ́ sókè kan kú ọ̀fẹ́ lójú ẹ̀ bọ́lẹ̀. dẹmọ kó bá lọ dọ́là kí ló ṣẹlẹ̀ ọjọ́ ìyá wọn ẹ pa anybody jámọ̀ ẹ dẹmọ kẹ kú. medics right away call the office right away medics please. ọ̀gá ẹ mọ̀ nǹkan tó ṣì ń ṣe mí kàyéfì láti ìgbà tá ti ń ṣe operation tá ti ń attack àwọn boys gaya ìbò òun ràn wọ́n rí mi ìrírú ẹ̀ rè as a matter of fact ẹ̀yin gan ò bá gbàgbé láti ìgbà tẹ́ ti join wa a ti ṣe one or two operations tó dẹ̀ pé a ti kọjú àwọn guys bá dẹ̀ ṣe ń yìnbọn fún wọn ìbò òun ràn so nǹkan tí mo wá observe ni pé the last operation ta ṣe ta attack àwọn guys your first shot bọ́ọ̀ yẹn dẹ̀ jábọ́ ah, ah. ẹ bá jẹ́ ń parọ́ fún yín sáà mi ìmùgbà tí mo dorí pọ̀ mi kọlẹ̀ in the sense that mo wà sure mo wá wò báyìí pé ah ọ̀gá ọ̀gá dẹ̀ máa ń jẹ́ kó yé mi páwọn láìkì mi wọ́n mọ̀ pé mo lóyè àpẹ̀lá wọn pẹ̀lú bí mi náà ṣe finú tọ́ yìí wá ó pé orò tá à ń ṣe tá à ń lọ́mọdé sẹ́yìn ta bá kú tán <laughs> ọ̀dà ló fẹ́ kàn sílẹ̀ so mo ṣe wò pé. òwe tó fi gbẹ̀yìn ẹ̀ hmm. ó ní mo fẹ́ kó o Sorry, jẹ ẹni bá ru kúrò mí kó máa nìṣó lọ́rùn ọwọ́ ni labalábá fi ń járe wọgbó. Hmm. ẹ jẹ́ kàn yín lẹ̀ bóyá lára àwọn kan lónìí. dídàdà bèrè bá lu kí a fẹ́ kù ní. tí bí bá ń bọ̀ wájú kò ní kan ẹ̀mí. ẹ̀mí kọ́ sa. tí bí bá bọ̀ lẹ́yìn ó máa máa sá lọ fún mi ni. papọ̀. hello. sa. tó fẹ́ gbọ́ mi. fún ṣọ́. sa. ẹni ò gbọ́n làwẹ̀ ń gbò. Hmm. ṣàwọn mi ò máa gbọ́n bẹ́ẹ̀ yẹn. ìdíṣẹ́ tá a wà yìí téèyàn bá dúró tẹtẹrẹ díẹ̀ hmm. ẹ bọra bọ láṣọ bẹ́ẹ̀ni. ọ̀gá mi o. anyway ìbọn lè má máa ràn wọ́n tẹ́lẹ̀ hmm. ọwọ́ wa lè má kà wọ́n tẹ́lẹ̀ hmm. ẹrú tá a bá fẹ́ tà á ń bọ̀ ni hmm. ẹni bá máa mọ̀ bó o ṣe bí ọwọ́ ni ọwọ́ mi ò ní kàn wọ́n kẹ́ mo ti sọ pé tí ọwọ́ mi ò bá bà wọ́n kí ọlọ́run gba ẹ̀mí mi mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah, wo fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ já fílẹ̀ bẹ́ẹ̀ ohun tí mo lò gbogbo ohun tí mo lò ọ̀nà tí mo gbà ìwọ fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ kò ah. yẹ gbogbo kò sóhun tó máa ṣe ẹ́ kò sóhun tó máa tí bá ti ń lọ wájú ìwọ máa tẹ̀lé mi lẹ́yìn eh. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ọ̀gá ọ̀gá ọ̀gá ah, ẹ ṣe ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ nǹkan tí mò ń try láti wá sọ ni pé àṣírí yẹn ẹ pé kẹ́ fi hàn èmi ẹ mọ̀ pé mi ni two ic yín ti máa ń tẹ̀lé yín lọ gbogbo ẹ̀ so that ẹ fortify mi as a matter of fact kò sí bẹ́ẹ̀ ṣe kọjú wọn yẹn ten defeat wọn yẹn a máa jẹ́ the same thing mo ṣe ní kékeré ẹnu bí kò sẹ́ni tó máa mọ̀ àárín mi àti ẹnu mi bò. bíbélì ni hmm? bí ìwọ bá ní ìgbàgbọ́ bí hóró mustadi ó ní wà pàṣẹ fún òkè ah. kódà igi àràbà tó tóbi ńlá tí díẹ̀ ti ṣe fẹ̀ǹfẹ̀ o lè pàṣẹ fún pé kó wú tìdítìdí adẹ̀wù bá ó rí sí i. bíbélì. wọ́n bíbélì mi ni mo gbójúlé jésù kristi ń bẹ nínú mi kò sí ẹnikẹ́ni tó lè dojú ìjà kọ mi mo ti sọ mo ní tí ọwọ́ mi ò bá ti àwọn pípù yìí mo ní kí ọlọ́run gba mi i said it mo de sọ ní ojú yín àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ẹni bá ro kúrò mi ó máa ń nìṣó lọ́rùn ni àkẹlẹgúdú ò ní fojú ọmọ ẹ kò ní fojú ike wókè. ọ̀gá. ẹ irin la fi ń wogi igi la fi ń wogi wo wo fún sọ ó ti yẹ ah, ó ti yẹ. Ah, ọ̀gá mo ti gbọ́ gbogbo àwọn permutations yẹn àti combinations yẹn ewu gangan ni ṣé ti jésù yẹn ni màá lò ní àbí ewu ń bẹ. wo jésù kristi ń bẹ lẹ́yìn mi kò dẹ̀ ní yí padà láéláé. all sir. okay. permission to return to place. okay no problem. màá pè é very soon. sir. láti mọ bá a ṣe fẹ́. Kọ́ládé. Sir. Function. ah mo ní láti appreciate you, gan thank you sir for the job well done Thank you, sir ah ó yà mí lẹ́nu she pé fun lè she. ah in fact she she gan ni we pay for a very long time láti ń wá she láti she. ń tẹ́ ṣe tí ó bọ̀ sí i mo láti dúpẹ́ lọ́wọ́ yín o especially Kọ́ládé. thank you sir. you did a fantastic job thank you sir very wonderful job thank you sir. ó jẹ́ kí n realize wípé the type of police tá a these days they could be able to at least meet up to our expectations. oh <laughs> thank you so much sir. Eh, ilé iṣẹ́ èké wọ́n lù ẹ́ lẹ́gbẹ̀ẹ́ bákan náà the commissioner of police for this state even the IG wọ́n ti ṣètò láti mọ ọ̀nà tí wọ́n á gbà láti appreciate uh, most importantly later promotion ti dé. Ah. Oh. Congrats. <laughs> Thank you, sir. So, lágbára Ọlọ́run, in no time, your promotion letter will be handed over to you. Thank you so much, sir. Thank you. Ṣùgbọ́n kí ni kan yà mí lé ok sir. gbogbo ọgbọ́n láti dá láti rí pé a mú àwọn ọ̀daràn ṣùgbọ́n tó yà mí lẹ́nu wò wọ́n <laughs> wọ́n ní short kan péré ló fún ọ̀daràn yẹn tó lẹ̀ lọ́lẹ̀. exactly. Ah, you are so wonderful dúró jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀kọ́ ládé ọgbọ́n wo gangan ló dá sí. Um, ẹ sà ṣe rí ìgbẹ́kẹ̀lé nínú jésù kristi olúwa kò kí ń jẹ́ kí ajogún òfò òun ni ọba tó pọ̀ nípa àti agbára tí ó sì máa ń gbéni lékè gbogbo hmm? ogun tí èèyàn bá dojúkọ láyé jésù kristi òun ló gba ọwọ́ mi yìnbọn sá hmm. bẹ́ẹ̀ ni jésù ló yìnbọn látọwọ́ mi tó fi ṣẹlẹ̀ ohun tí mo lè sọ nìyẹn sá. nǹkan tí wọ́n ń láti sọ ni wípé kí ni kan pàtó tẹ ṣe gangan tẹ fi lè at least. Eh, Funṣọ́ ṣe observe pé tí ń dùn mí ni bọ̀ tó ti béèrè question lọ́wọ́ mi tẹ́lẹ̀ mo dẹ̀ ti dẹ́ ẹ lóhùn pé ọwọ́ ni labalábá máa fi járí wọgbó ẹni bá ro kúrò mi máa ń nìṣó lọ́rùn ni bẹ́ẹ̀ ni má gbẹ̀yìn má gbẹ̀yìn ó ní àgbà elédì ó ní ń ké mm. bẹ́ẹ̀ ni ọmọlé ni mí ọmọgbà ni mí wọn ò ní kọ òun mi bẹ́ẹ̀ ni sá Jésù Kristi ti Násárẹ́tì tí a gbàgbọ́ tí kò sì yí padà òun ló gbọ́wọ́ mi yìnbọn sà ẹ jẹ́ kí n kúkú sọ pé ìbọn jésù ni mo yìn. Ah, ṣé pé jésù ló ṣe. bẹ́ẹ̀ ni nítorí pé ọwọ́ ni labalábá fi ń járe wọ gbósà ẹni bá ro ibi rò mí igbó ni rere sà bẹ́ẹ̀ni ó ti igbó rere sà. <laughs> ọ̀rọ̀ yìí ti wáyé mi jésù ló gbójúlé. jésù sà jésù ó ní mo lè fẹ̀yìntì kò dẹ̀ ní dàmí sà ní gbogbo ìgbà. kọ́ládé sà jésù ẹ̀ tó wá gbójúlé bẹ́ẹ̀ sá. kò lè fi ẹsẹ̀ rẹ̀. a yóò fúnṣọ. sá. ẹ lágbára Ọlọ́run mo aṣọ ẹ wípé tiẹ̀ náà ò ní pẹ́ dé. èwo ni ẹ sá. ọ̀tẹ̀ jẹ́ ká múra síṣẹ́ so that gbogbo tá à ń retí kò lè tẹ̀ wá lọ́wọ́. thank you so much sir ẹ̀rọ ti bẹ̀rù rò kó bóyá ló máa lead àwọn guys lọ sí operation ṣé yẹn ló bẹ̀ lẹ́rù. mi ò ní tẹ́lẹ̀ yẹn. thank you so much sir. yes sir. you are permitted to leave. yes sir. thank you sir. thank you sir. wọn ṣá. ẹgbẹ́ tó ń guys para wọn ṣá. ah, ah! no. Ah! dọ́lápọ̀ náà no no no. mo dey suffer on guys yìí o mo ní kó slow down àmọ́ wọn ò ní gbọ́ what so dọ́lápọ̀ ti lọ. alákò para ẹ̀ dànù ah! ó kàn fi tiẹ̀ ó fi tiẹ̀ kó bá láì fún mi ni aládé. Ah! Ah! wàhálà mi ti bá wọ ọkọ mi. see that ṣé ìwọ mọ̀ pé ikú tó pa ojú gbà ẹ̀ ni òwe ló pa fún ni. tí wàá ní ibẹ̀ lágbára ọlọ́run àwọn boys wọn ti gbójú lóògùn jù tó bá sọ lẹ́yìn oògùn ìwọ náà oògùn oògùn oògùn oògùn nǹkan tó lè yẹ wọn ni pé oògùn ló ní ọjọ́ kan ìpọ́jú bébì. ewé máa ń sunkún náà. in fact èmi gan ṣe mọ̀ ẹ́ pé orí ẹni báyìí olóòní ọjọ́ gbogbo orí ẹni lọ́jọ́ gbogbo mo dáràn. aládé darapọ̀ kó bá mi. báwo náà kó bá ibi tí báwo ó ṣàtẹ̀lẹ́wọ́ lọ sí operation so wọn ò ní wàá mú ẹ for anything now. okay. àbí kí ìṣe pé bí àwọn ọmọdé station pé bí àwọn kà or something ojú ẹsẹ̀ náà ti pa wọ́n mo fẹ́ kí ọ̀rọ̀ mi kó yẹ dáadáa tó bá ní èèyàn mọ̀ yẹn jù yẹn lọ mọ̀ mi dáadáa kí la tún wá nídìí iṣẹ́ tí ọlọ́run ṣe fún wa o ti kọ́lé o ti ra mọ́tò o ní àìmọye properties lóríṣiríṣi ó ṣe wá jẹ́ pé bank tó fẹ́ ká lọ rọ́ọ̀bì ló ti fẹ́ jẹyàn dá mi lóhùn. Bàdéjọ owó kì í tó lówó ọ̀tẹ̀dọ́lá ṣe fẹ́ lówó sí i dangote ṣe ń gbìyànjú àti lówó sí i ẹni tí Musiliu o akínsànyà ó ṣe ń gbìyànjú àti lówó sí i gbàdéjọ èmi dọ́lápọ̀ jẹ́ káwa náà gbìyànjú láti lówó sí i. èmi náà disagree pẹ̀lú ẹ because gbogbo àwọn tó dárúkọ ẹ pátápátá má gbàgbé pé wọn kì í ṣe olè o iṣẹ́ tó ń ṣe iṣẹ́ gidi ni o. ṣé wọ́n gbàgbé pé ìpìlẹ̀ ọlá ti wà iṣẹ́ ò lè jíjà àdé láti jà á débi pàtí máa fi sóríire ni àyín lọ àyín bọ̀ báyìí lọ́wọ́ yẹnu fírímọ̀ ìlànìyẹ tó kó èsì wọ́n bọ̀ àwa ó máa lọ ní ọwọ́ òní tó wà. mo gbé. dọ́lì. Totally, ruthless. kí ni kí n ṣe báyìí mẹ́jọ kí ni kí n ṣe báyìí bọ̀wọ́ èkó bá mi kí ni kí n ṣe báyìí bó ni kí n ti bẹ̀rẹ̀. Ah! mo ṣe gbá ń sí i pé ẹni tó bá pààyàn pẹ̀lú ìbọn dájúdájú ìbọn náà máa fi ponítọ̀. mẹ́jọ kí ló tún sọ báyìí kí ló tún máa sọ èyí tó sọ yìí náà ẹ tó jẹ pé èyí tí mo ti pa pẹ̀lú bọ̀ ṣé kò fìbọn pa mí ní. mo pa yẹn n ò ní fìbọn pa wá ah. mo ní fìbọn pa wá èmi náà pa yẹn. lọ́la pọ̀ èyí ò dà tọ́ ó kó bá mi mi mọ́ bí tí kí ni mo fẹ́ ṣe lọ́la pọ̀ ti kú. lọ́la pọ̀ jọ lọ́la pọ̀ jọ bá a ní yọ lọ́la pọ̀ jọ mọ́ ní kọ́ ní yọ yọlọ kí ni mo ṣe fún kí ni mo ṣe fún ah ah. ah. Adéjọ. Yẹ́ lọ́lápọ̀jọ. Jọ́mú fún ọ̀bẹ ni lọ́lápọ̀. Orò poli sá. Jọ jọ jọ. Ẹgbẹ̀rún Samuel ò ní Samuel náà lọ́wọ́. Jọ́mú fún ọ̀bẹ ni mú fún ọ̀bẹ jọ. Àjọ púpọ̀ ni. Ọ̀bẹ jẹ ẹ̀rọ wúwo ayé. Jẹ́ lọ́lápọ̀jọ. Jẹ́ lọ́lápọ̀jọ. Jọ jẹ má pa mi. Jọ má pa mi. Má pa mi. Má pa mi. Má pa mi. Má pa mi. pariwo dọ́lápọ̀ dọ́lápọ̀. sódà ilé ni mo wà. ilé ló wà. kí ló ṣẹlẹ̀? dọ́lápọ̀ ti kú náà. dọ́lápọ̀ ti kú ayé náà ṣe ló ń fìbọn lé mi kiri. Eh? ó ṣà ń lé mi kiri mo dẹ̀ ń sáré mo ń sáré lójú àlá yẹn ah. ó dẹ̀ gbé wọ̀nyẹn sí mi lórí báyìí ó fẹ́ pa mí. ẹ yẹ́sì fẹ́ pa mí. ah olóòrìn jẹ́ ààrẹ pa ibi tí báwo. kí ló ṣẹlẹ̀ kí ni ìpàdé ẹni tó ti kú àtẹni tó wà láyé. tó náà bá dé jọ ṣé kìí ṣe pé ìwọ àti Dọlápọ̀ ń múlẹ̀ kó tó kú. Dọlápọ̀ mi àti ẹ̀ ń múlẹ̀. bó ṣe ń yọ sí ẹni náà. ọmọ ẹgbẹ́ mi ò lè parọ́ fún ẹ yàtọ̀ fún àwọn àjò pẹ́pẹ́pẹ́ tá a jọ ń ṣe tá a fi ń protect ara wa àmúlẹ̀. oṣù ọ̀ doctor. anyway ó túmọ̀ sí pé ìwọ náà ní jókòó lásán o láti lọ wádìí o wáyé tó ṣe ń yọ sí ẹ lójú ọrùn pẹ̀lú ìbọn. àbí kí la gbé kí la jù wọ́n dẹ̀ ní kó dáa kí òkú máa léèyàn lójú ọrùn. Ah, kódà èmi mọ̀ pé àní láburú làgbọ̀rọ̀ lọ. kí mo lè ṣe fún Dọlápọ̀ ẹ kí ni mo lè ṣe fún. kò sí lóòótọ́ ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín kò tó ṣaláìsí bó ti kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n máa ṣàánú mi ah, mi ò pé mi lè súnmọ́ ah. orin ò lè wá. orin ò lè wá. ṣé ká gbàdúrà. ọ̀gá ẹ̀ àgàrà ńlá oníṣẹ́ ọ̀dájú oníṣẹ́ ọ̀dájú ẹwùrú jẹjẹ ẹrù jẹjẹ oníṣẹ́ ìbọn oníṣẹ́ ìbọn ẹ̀yìn ọ̀ṣọ́ ọ̀ṣọ́ òde o ọ̀ṣọ́ òde àjẹ́ ilé o àjẹ́ òde ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹnu ọ̀sọ̀rọ̀ lòjọ́ tí yọ ẹ̀ta kankan ẹgbẹ́ wa ibikíbi ilẹ̀ ẹ̀rù wúwọ̀ ẹ̀ta kankan ẹgbẹ́ wa ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹgbẹ́ súnmọ́ tòsí ẹgbẹ́ súnmọ́ tòsí. n tẹ́ fẹ́ jẹ ilé wọ o. ìwà ìwà ó lè wọ̀. kí lè wọ̀ ẹ̀ sẹ́wọ̀ ẹ̀fà. ẹnìkan sọ ló sì lè bè ìwọ̀ náà jẹ́. nítorí wípé ikú yín ẹyọ kan ni. ẹ̀ẹ̀kan ni torí nǹkan ẹyọ kan lẹ́yìn méjèèjì lè fẹ́ jẹ. tẹ́ ẹ bá sì ti jẹ tán ẹnikẹ́ni láyé yìí ni mò ń sọ fún yín ẹnikẹ́ni gbogbo ayé yìí mò ń sọ fún yín kò lè rásìrí rẹ̀ àyàfi ẹni tó bá ń pè lóbi tí ń rí bí ọmọ lọ́wọ́ nìkan ló lè rásìrí rẹ̀ ẹni tó bá rí bí ọmọ mọ́lẹ̀ lóòjọ́ tó bá dojú ìbọn kọ yín yóò gbẹ̀mí o. ìyẹn ò tẹ̀lé wáyé. tẹ̀lé wáyé sàn ṣé ẹ rántí pé bí ọmọ kan sólẹ̀ yín méjèèjì jọ kúnjẹ́ ẹ̀mí yín ti ró sórí ẹyọ kan wà yìí tó bá ti gbẹ̀mí ẹnìkan nu yín tẹ́ ẹ̀ bá rẹ̀mí onítọ̀hún gbà kíjọ́ méje ó tó tó tíjọ́ méje bá kọjá pẹ́rán ẹnìkejì ń tẹ̀lé e lọ́rùn yóò rìn lọ́rùn ni o. ẹ ti ṣetán. mo ní ẹnu ń béèrè ah, ẹ ó yà ó yà ẹ ẹ tẹ ọwọ́ kan lẹ́ẹ̀ fi gbé ọwọ́ kan lẹ́ẹ̀ fi jẹ ẹ ó sọ ni. ẹ máa gbé bọ̀ ẹ bá ń gbá sèjẹ náà wá ẹ gbé wá kíá kíá. kàkàrí kàkàrí ẹ má jẹ́ bọ́ tó o bá kí abọ́ ó léwu o. ìwọ fi sóun lẹ́nu ẹ nura yín jẹ ni ìwọ fi sóun lẹ́nu òun náà fi sí ọ lẹ́nu ẹ máa nura yín. ó yẹ máa jẹ́. ọ̀pá ah, ńlá ti gbẹ́jọ́ látàrí afàyàfà ti wọ́wọ́ gbó lọ ṣé o mọ bí ọ̀rọ̀ ti ṣe. kò yé mi kò yé mi rárá. ẹni tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ ìjọ ti ń rí bí ọmọ mọ́lẹ̀ ìjọ náà ní ẹ̀kọ́ rẹ̀ rẹ̀. ṣọ́fọ̀. níbo àwọn gẹ́sẹ̀ ti operate Nibo, ló ti operate doctor dókítà Olúwaṣeun ṣe ibẹ̀ náà wà ń sìn báwo lẹ́yìn ṣe mọ̀ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ó yá kó àwọn guys ẹ̀ ẹ máa nìṣó níwájú secretariat máa bá yín bẹ̀ sìn sìn sìn sìn ṣùgbọ́n ma ma pẹ́ bẹ̀ sí i. so o mọ̀ pé ibi ẹ̀yin ó ti dè wọ̀. bẹ́ẹ̀ni bàbá. àfi kẹ́ ẹ gbẹ̀mí o. ah gbé bàbá ìṣòro tó wá wà bẹ́ẹ̀ ni pé ẹ tẹ́ lọ pórí bí ọmọ wọn lẹ́yìn ọlọ́pàá ni olópọ̀ rẹ mi ẹ bá bó ṣe wá fẹ́ fèsì ọlọ́pàá bí gbàgbà já wọlé ẹkùn ni. kójọ́ mọ ọba kójọ́ mọ ààrẹ ìlú kẹ́sídẹ́ǹtì kójó ni àfi kó gbẹ̀mí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ò dé. mo gbé bàbá bàbá mo gbé. èsè. owó tá a sọ yẹn náà kò pẹ́ mọ́ mi. ìjọ méjì ọ̀gbọ́dọ̀ kan lẹ̀ dò tó bá kan lẹ̀ dò sóò mọ̀ pé lẹnu ló jẹ́ pẹ́jọnu. bàbá ó mà ti péjọ mẹ́ta rẹ ni. ìjọ mẹ́rin péré ló kù fún ọ tó fi wá sírí yìí. mo gbé. tó bá rí láàrin ìjọ méje tẹ́mi rẹ̀ ò bá tọwọ́ rẹ̀ bọ́ afẹ́fẹ́ ti gbé ọgbọ̀n ọrùn lọ́tàrà. mo gbé àbá ìjọ ẹjẹ àwa ọgbọ́n mi ìdá. ìwọ náà ṣe ó ní kí n jọ ìwọ náà ṣe. ẹjọ ẹjọ sá. awí kó tó dání àgbà àjàkadì mo ti wí fún yín tẹ́lẹ̀ mo wí fún yín tẹ́lẹ̀ ó yá agbọ̀n ṣẹ̀ṣẹ̀ kò rí pé mi rẹ̀ ọwọ́ rẹ̀ ló bọ́ sí àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀run làlà. tèmi bá mi báyìí bàbá ah. gbé mo gbé mo gbé mo gbé. ibi okùn ẹ̀mí rẹ̀ wà nù lọ rèé só rígbẹ́mi rẹ̀ tọwọ́ rẹ̀ bọ́ tẹ́mi rẹ̀ ọ̀bá tọwọ́ rẹ̀ bọ́ tíjọ́ méje bá rẹ̀ kété wọ́n lọ pàdé èkejì rẹ̀ lókè lọ́hùn. pàdé jọ ìjọ àfihàn tó kó bá mi mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣe ìwọ àti dọ́lápọ̀ mo ní ṣe é múlẹ̀ ó rárá jọ èyí tẹ́ ṣe yìí ṣé kò jù pọ̀ múlẹ̀ lọ how could you ó ṣàdúrà nǹkan tó tó yẹn ó fi tó èmi ìyàwó ẹ̀ létí ah ṣó fẹ́ sọ mí dòpò ọ̀sán gangan ni ó tó ń sìn ó ní bàbá sọ wípé ó ní just seven days láti gbélé ayé ọjọ́ kẹta la wà nú ẹ̀ yóò tó túmọ̀ sí pé ó ní four days péré ó ní sìn ojú òkú rẹpẹtẹ bàbá dẹ̀ sọ wípé o gbọ́dọ̀ pa bòbọ́ tó pa dọ́ọ̀lì tí o bá fẹ́ gbélé ayé pé tó o bá rí pa eh, eh, mi ní sọ ìdí kejì o mi ò ní sọ rárá so you have to do something. baby bó ṣe fault mi náà. ok ká tẹ̀lé lóòótọ́ mo fara pamọ́ fún ẹ kí ló bá nínú pé ká wo nǹkan tá a lè ṣe láti fi lè protect ara wa. bóyá kò sọ fún mi. èmi ló ń gbà pé mo ṣe mistake torí ẹ mo ṣe é sì pé dọ́là pọ̀ gbọ́dọ̀ fi ṣẹ́ yẹn lẹ̀ torí kó má bàa rí wàhálà báyìí náà ni ibo ni ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. ibo ó láti wá ni ó láti wá bọ̀bọ̀ yẹn ni kí ẹ pé kó wà lásán you have to kill him ọdún àtọgbà nípa ìmọ̀ but our ò choice. bèbè ó ní láti pa. ṣé o ti gbàgbé pé mo bẹ́ẹ̀ ò ṣe ordinary person lọ́pàá ni báwo ni mo ṣe fẹ́ wọlé sí lára mi ò mọbi tó gbé. tó bá jẹ́ ọlọ́pàá ńkọ́ ṣàṣẹṣe máa pọ̀ ọlọ́pàá ni àìmọye ọlọ́pàá ta ti pa ó máa wá òde máa pa ni. Ah. yes ṣé wọ́n ti ṣetán àti lọ rẹ̀ mi ò ti ṣetán. so kill him. mi ò ti ṣetán o mi ò ti ṣetán o. lu ọpọlọ ẹ use your brain. Ah. kí lè lè o lọ kí lè lè o lọ. Ah. ẹni tó bá rí ibi ọmọ bọ́ọ̀lù ẹ̀ lóò jọ tó bá dojú ìbọn kọ yín yóò gbẹ̀mí o bàbá ìṣòro tó wá wà bẹ́ẹ̀ ni pé ẹ tẹ́tọ̀ pórí bí ọmọ wọn lẹ́yìn ọlọ́pàá ni olópọ̀ rẹ mi ẹ báwo bó ṣe wá fẹ́ fèsì ọlọ́pàá bí gbàgbà já wọlé ẹkùn ni. kójọ́ ọmọ ọba kójọ́ ọmọ ààrẹ ìlú kẹ́sídẹ́ǹtì kójọ́ ni àfi kó gbẹ̀mí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ò mo gbé bàbá. ìjọ méjì ọ̀gbọ́dọ̀ kan lẹ̀dò tó bá kan lẹ̀dò sọ mọ̀ pé lẹnu ló jẹ́ kẹjọnu. bàbá ó mà ti péjọ mẹ́ta rẹ ni. ìjọ mẹ́rin péré ló kù fún ọ tó fi wá sírí yìí. mo gbé. tó bá rí láàrin ìjọ méje tẹ́mi rẹ̀ ò bá tọwọ́ rẹ̀ bọ́ ṣì òde oh, please a ó fa pẹ̀lú bọ̀bọ̀ yẹn ṣùgbọ́n tí mo lé ẹ̀ baby mo ti gẹ̀ẹ́tì lé ẹ mo ti mọ̀lẹ́ tó ń gbé ọkọ̀ kò kí n carry out operation yẹn Eh, ẹ ìgbà ló wá carry out ó ti mọ ilé ẹ̀ náà wọ́n mọ máa ń nàgẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ You don't have time. Bẹ́ẹ̀ni, tèmi yé mi, ẹ̀dá wo ló máa wà láyé tó to gbọ́ ọjọ́ kú ẹ̀ tí ẹ máa dùn. Màlẹ́jọ́, jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wọ́n fún ẹ ní options. Wọ́n ní tó bá rí bọ̀bọ̀ yẹn tó bá pa, ìwọ máa gbé ilé ayé. Ká sọ pé wọ́n fẹ́ mi lá assignment yẹn ni, má ti wá má ti wá ṣe wọ́n bẹ́ẹ̀ má ti pa má ti má ti padà nù èmi á lọ gbọ́ obìnrin yìí lọ mo lè wà mú kí n wà sexy kí n kó gbé mi àbí kí n ṣáà lọ gbọ́ tí mo lè lò bó ti wọ́n lọ́ni kò ṣe é and you have to do it. where is the time i have just two days. yes. láti lò nílé ayé. sorry within an hour i rub back within an hour thirty seconds àwa náà ń payàn two days is a long time mo lè ṣe é mi ò fẹ́ fojú sunkún ẹ̀ ọkọ mi. mà kábàámọ̀ kí là wà ní ayé kiri gbogbo ayé ayé tá a sáré náà. má lè yàn jọ kò sí wọn tó máa ń ṣe lágbá Ọlọ́run ṣé mo fẹ́ kó rí ọ̀rọ̀ ìbí ńgbà tí pásítọ̀ bá sọ pé kéèyàn lọ ṣèrà padà ni à ń fẹ̀mí rẹ̀ mi ni tí o bá ti rí bọ̀bọ̀ yẹn pa èmi tiẹ̀ máa gùn. mo lè jọ ọ́. Please. Please. You have to be strong for me. No problem, then. For the children. Please. Okay. Mm -hmm. All right. Thanks. thank you so much ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á wò wọ́n pọ̀ thank you yeah baby is fine ó wà lọ́dọ̀ màmá alright ọ̀la náà wà òkè bàbá yín sọ̀rọ̀ níta alright bye darling pẹ̀lẹ́ o ti rẹ́dì. mo ti rẹ́dì o. lágbára ọlọ́run ọlọ́run aṣọ ẹ lọ́ṣọ́ ẹ bọ̀. àmín. ẹ̀ǹdẹ̀ má gbàgbé o mo láti tètè láàárọ̀ la ṣùgbọ́n kó má gbé wa lọ sí clinic. kò yẹ kó jẹ́ olùmọ̀ràn mi létí o. no iṣẹ́ tí mò ń ṣe rẹ̀ kò yẹ kí n kó nínú ilé lálẹ́ but i <laughs> just have to go you know, know. so i'm sorry baby má gbá ah, èmi ló máa jírí. <laughs> i trust you. <laughs> Oh, for sure. hello ọ̀gá. ó ti wá ń tàbí mò ń bọ̀ ń tàǹsì. ẹ àti lè lọ sí yẹn ẹ ní láti wà talat mo rí nǹkan tó bẹ́ wọnú compound yìí sìn. what. and um, towards the direction of your. apartment. no nisoro o ṣú ọkọ orí pé èèyàn kan ó fò sínú compound roger that roger that. ok ok o sure ok ok máa wọrí mo ń bọ̀ mo ń bọ̀ sí. amoni ah, moni. baby stay here. okay. baby stay here. okay okay. lọ sọ fún girama bẹ́ẹ̀. okay fẹ́ kí ẹ bá bẹ̀rù lọ bá girama bẹ́ẹ̀. ẹ jọ dúró sójú kan ah. bẹ́ẹ̀ àtọ. ẹ lọ. okay daddy listen. okay. má kó o nínú ilé yìí. má dáde síta. okay okay. okay so trust me. I do. so trust me baby. I trust you. Lost your ọ̀dọ̀ grandma ìwọ àtọmọ ẹ àti grandma ẹ tó dún bẹ. ok. má jáde síta. ok. dẹ. ok. ah ọmọ mi. lẹ́sẹ̀. ọmọ mi. wọ́n ní ajá tí ó bá wọlé tẹkùn hmm. ó máa ń fi ẹ̀jẹ̀ wẹ̀rẹ̀. Ah. ok. ok. let's go there. tó bá gbé ẹsẹ̀ kan bẹ̀ yẹn orí ẹ̀ máa fọ́ka um, tó bá. drop that gun. drop that gun now drop it drop it drop it drop that weapon now. ọ̀gá ló ń rún ẹ̀ ìwọ mo ti sọ fún gbogbo yín tẹ́lẹ̀ ọba orí burúkú àbí ọba kí ni wọ́n pè ẹ́ mo sọ pé bẹ́ẹ̀ bá pé ogún ọdún láyé ẹran ọ̀bọ nìyí ọ̀yà bọ́ sílẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin mélòó lẹ́wà bí. bọ́ sílẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin mélòó. ìwọ you call yourself ọba ìjayà first fear. Mọ́nù don't be stupid ìwọ ń pera ẹ lọ́ba àjàyà ọlọ́run nìkan lọ́ba àjàyà ṣé wọ́n ti gbàgbé wípé kò sẹ́ni tọ́lọ́run ò lè mú <laughs> ìjọba amúnimóògùn ó tàbí ó tàbí you are now being arrested Eh? gbogbo agbára mo lóògùn mo ní everything is that not all you see. ìwọ àbí. are you okay. mọ̀ pé wàá ti kọ́ṣù. kìfìlẹ̀. mọ̀ pé wàá ti máa fọ́ọ̀mù kiri o wàá ti kọ́ṣù náà wàá ti kọ́ṣù apá wàá bá yẹ kó yé wọn pé ìwọ ló ìwọ ló ṣe kiri kan àbí ọlọ́run ló fún ẹ ṣe o kò ṣe o ah èmi ìjà yà ẹ̀wù ẹ̀ kì í ẹ̀rọ bí ọ̀rẹ́ ló pè ní ah! tí o bá ń ṣe sábàbí sábàbí ni. n tẹ́ fẹ́ jẹ ilé ìwọ o. èèwọ̀ èèwọ̀. o lè wọ̀. kí lè wọ̀ ẹ̀ sọ́wọ́ ìta. ẹnìkan sọ ló sì lè bè ìwọ̀ náà jẹ́. nítorí wípé ikú yín ẹyọkan ni. ikú wa ni torí nǹkan ẹyọ kan lẹ́yìn méjèèjì lè fẹ́ jẹ tẹ́ ẹ bá sì ti jẹ tán ẹnikẹ́ni láyé yìí ni mò ń sọ fún yín ẹnikẹ́ni gbogbo ayé yìí mò ń sọ fún yín kò lè rásìrí rẹ̀. àyàfi ẹni tó bá ń pè lóbi tí ń rí bí ọmọ lọ́wọ́ nìkan ló lè rásìrí rẹ̀. ẹni tó bá rí bí ọmọ mọ́lẹ̀ lóòjọ́ tó bá dojú ìbọn kọ yín yóò gbẹ̀mí o. wọ̀kẹ̀ kí ló ṣe ẹ́. stop that you are very silly. Ah. ó jẹ́ sábàbí o kò jẹ́ sábàbí o nǹkan kan ló máa tọwọ́ ẹ̀yìn amòfin ṣèkà yìí ló máa tọwọ́ yín bọ̀ṣọ́ you have been caught ọlọ́run ló jẹ́ kí sábàbí yẹn wáyé hmm. please take him away move move this man move now máa ti ní jẹ́ àkọ́kọ́ ẹ̀ máa wú akọ mẹ́ lórí àbá àbọ̀. very very simple àwọn èèyàn lásán lásán àwọn tí wọ́n ń dojú. bá ti rí ọ̀nà màgbé àrí tíkẹ́ẹ̀tì náà o àdéhùn náà wọ́n lọ́wọ́n àtọ̀ yìí. àlàyé ojú tún o òwe àkàlà ni ìwọ rò pàwọ ò ní dé mọ́ ṣùgbọ́n a dúpẹ́ elédùà ó mú wa lọ mú wa dé báyìí wọ́n ti pardon àwa àwa dẹ̀ ti dé bó tiẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tá a filẹ̀ náà ó ti bàjẹ́ má rò pé wọ́n máa débí wọ́n máa gbádùn wọ́n máa ṣayé tiẹ̀ o okay bọ́yì kí wàá ní wàhálà tẹ fẹ́ bẹ́ mi fà ń sìn aṣáájọ lọ ni ẹ̀yin ṣe dé èmi náà ṣe dé kóníkálukú máa lọ́n lọ ẹ̀. ẹ awọ dáwọ lọ ń lọ wa nítorí lẹ́yìn ẹ̀ ní ìyá àtẹ̀nídọ́dọ̀ ẹ̀ mọ́ àti pé àtẹ̀nú ríra mọ́ àtọ̀ nǹkan tójú ọ̀dà lẹ́dẹ̀ ń rí òun lójú ẹ̀ máa rí lára. fúlákàrà jẹ. fúni. olè olè olè bá mi olè olè olè olè ẹ gbà o ẹ gbà o olè olè ẹ gbà o kíkọ́ máa ṣe torí ìyá ẹ̀ tó jókòó máa ní kí wọ́n rún ẹ gidi. àìmọ̀ jọ̀rù ó jẹ́ wẹ̀rẹ̀ ni máa rún ẹ bàjẹ́ gbọ́ láti ẹni ló ti máa torí ẹ nínú gáràjì orí ẹ máa dúró gidi lọ kọ́ iṣẹ́ ti yẹ ẹni kọ́kọ́ sọgbọ́dọ̀ mi ọ̀rẹ́ máa wọ àwọn kébé kankan fi ṣiṣẹ́ àbí orí ẹ yí ni tó bá kọ́ iṣẹ́ ti yẹ ẹni kọ́kọ́ tọ́ ó lè padà wá tó bá dé èmi kò máa ṣe é kìnnìkan ẹ̀ á ṣe é lóore tó bá máa kọ́ńtúrò ó gbọ́dọ̀ mi àbò gbọ́ tí wọ́n máa jẹ jàgà bá síbẹ̀ àbẹ̀dẹ̀ yóò gbọ́dọ̀ mi sójú gbọ́ ẹ wọ́n bá dà ẹ̀yin gbọ́dọ̀ ní kẹ́ mú wa bá a fún ní gẹ́rà tó ti máa gbowó kò sí ẹ gbọ́dọ̀ mi. ẹ ṣe sà ẹ ṣe. bàbá yẹn kọ́ ìyá yẹn kọ́ ó ní bàbá tìyà ọmọ ọdún mélòó ni ẹ. mo lọ́mọ ọdún mélòó ni ẹ olóòdàgbà púpọ̀ ṣọ mo sọ pé òtó mi lọ́jọ́ orí tẹ́lẹ̀ ni ọmọ ọdún mélòó ni ẹ. ṣé ìwọ ìyá dẹ̀ lè ṣiṣẹ́. ǹjẹ́ ah, bá kí n ṣe dáàdi máa ṣe. ìwọ yìí. mo rẹ́dí. wàá ṣé o dówó mọ̀. Ah, o lè ka náírà. Ah, four plus four. eight. 8 plus 8. 16. 16 plus 16. tẹ bá bẹ mọ mọ bẹ yìí tẹ bá bẹ. 不要 pastor, ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá mi bẹ ọlọ́run kí ẹ bá mi gbàdúrà sí ọlọ́run dáadáa kí ègún yìí kò mọ lórí èmi àti ọkọ mi tó ti ṣaláìsí àmọ́ kí ọlọ́run kó jọ kó dáríjì mi kí n ráàánú gbà kí n lè ṣèyá fún ọmọ mi kí a má bẹ̀ṣẹ̀ bàbá àtìyàwó lórí àwọn ọmọ ẹ jọ pásítọ̀ kò wé mi náà báyìí ègún ìdílé ni. bẹ́ẹ̀ ni láti ìran kẹ́ni dé ìran kẹrin bẹ́ẹ̀ lọ́lọ́run wí ṣùgbọ́n tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwẹ̀ ó ṣe é ṣe kádùrà gbà ṣùgbọ́n tá a bá rádùn àti àwẹ̀ o ó ṣe é ṣe kẹ́ni bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ bẹ́ẹ̀. olùdarí jì mí o. Mm. ní agbára ọlọ́run àti ẹ̀yin àti èmi a kò fáwọn àti àdúrà ó sì dájú wípé ọlọ́run ó gbàdúrà. àmì jésù. wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀. bẹ́ẹ̀ni. jésù kristi rẹ̀ dàtí forí jì. ọlọ́run forí jì mí o. lórúkọ jésù. mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ lóhùn. àmì jésù olójó. gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba yóò forí jì. ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mí o. ọlọ́run dáríjì mí mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́.